gbadé ah, irú owó tá a gbà lónìí n ò tí ì rírú rẹ̀ ríjọ́ mo ti dáyé ọ̀rí payé mi ti dáa <laughs> kónkósì owó la fi ń ṣayé <laughs> jẹ́ mọ́ lọ. ẹyin ògúntólú gbé owó ni wá. kí n gbé wá hmm. ṣé o sí. àmì ara kẹ́ ń sọ mí. gbadé nǹkan mi tiẹ̀ ni. nǹkan ọ̀rẹ́ tèmi ni bówó bá wà lọ́wọ́ mi kò sábùkù mbẹ́. ara ń fún mi kó má jẹ́ pé ńgbà tá a bá rìn túkẹ́túkẹ́ díẹ̀ ká má lọ pàdé àwọn ọ̀gára lọ́nà. gbà ó ń rèé. ìsàlẹ̀ àpò ní òkè sí o dákun tọ́jú rẹ̀ dáadáa o. dákun o. inú àwọ̀tẹ́lẹ̀ mi ní lọ. Ah, èmi. ìsàlẹ̀ àpò ní òkè sí. lakọmọ wà bí ìbọn. ya yóò dà fún ọ lọ́yà. gbadé gbadé ọwọ́ wa pa mi torí owó mi. bàbá ẹ fi bá mi lẹ̀ bàbá ẹ gbà mí o ẹ gbà mí o. ẹ fi bá mi bàbá ẹ fi bá mi ẹ gbà wá o. aládùúgbò ẹ gbà wá o. ẹ gbà wá o. mo ní tọ́ bẹ́ẹ̀ lọ lórókè ṣeéṣe adé ọlọ́run ló ti ṣètò àṣeéṣe adé ọlọ́run ló ti ṣètò ẹgbẹ́ wa wọ̀lú ayé ṣìkẹ́ wa àṣeéṣe o. bàbá ìyàwó ó dún wòròwòrò mi. bàbá ìyàwó odún wòròwòrò omi jìgìjìgì ó wọlé akọni ó ta pàǹpà ẹ̀ wo bàbá ìyàwó. ìwọ ta fà sókè òyì ló borí bàbá yóò rí ọ tọ̀hún rí ọ ìwọ àjẹgbà ó tàbá fi irú èyí ṣe wá. ṣe ń jó ní lọ́wọ́ àṣepamọ́ máa ló wà ó kò sáṣegbé kan láyé mọ́ mo lè gbé mo lè wọ́ mo lè fà á kó lè kókó alágbára àwọn èèyàn wo ìbàjẹ́ ọjọ́ kan ò tán lógún ọdún mo lè gbé mo lè wọ́ mo lè fà á. alágbára. mo fẹ́ mọ ọmọ lọ́kàn mi ògùn ká mi wálé máa tọ́jú rẹ̀ o ẹni bá nà ó ti nà mí ẹni bá kú ọ èmi ló kù olólùfẹ́ mo jíire mo gbọ́ mo gbà ọ́ lájíire máa rántí àdéhùn rẹ má gbàgbé àdéhùn ọ lájíire olólùfẹ́ mo jíire mo gbọ́ mo gbà ọ́ lájíire àdéhùn rẹ má gbàgbé àdéhùn alájíire. àṣeéṣe adé ọlọ́run ló ti ṣètò àṣeéṣe adé ọlọ́run ló ti ṣètò ẹgbẹ́ wa wọ̀lú ayé ẹ̀ṣìnkẹ́ wa a ṣeé ṣe o. bàbá ìyàwó ó dún wòròwòrò omi jìgìjìgì ó wọlé akọni ó ta pàǹpà ẹ̀ wò bàbá ìyàwó. ìwọ́ta fà sókè. Okay òyìn ló borí bọ́ba yóò rí ọ tọ̀hún rí ọ ìwọ́n àjẹgbà ó tàbá fi irú èyí ṣe wá. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ìlérí ìfẹ́ ṣe pàtàkì ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ìlérí ìfẹ́ ṣe pàtàkì. jọjẹ pọ́ wà lẹ́yìn náà ni ó parí. ogun kẹ́mi bó lọ ṣe ń ṣe báyìí torí rẹ mo fi gba kẹ̀kẹ́ látọjà tẹ̀ ń lé ọbọ̀. wo jíire má yọ mí lẹ́nu mọ́ o gbogbo àwọn ọmọbìnrin tí ń bẹ lábà wá yìí ìwọ pẹ̀lú wọn ni tọ́mọ máa wọ́ tẹ̀lé lẹ́yìn bí ẹyẹ wò dákun fi mí sílẹ̀ o. kúkẹ́mi igi pọ̀ nígbò ká tó fi òkò jọ ọba igi bẹ́ẹ̀ lẹ́ran pọ̀ níjù ká tó fi kìnìún so lórí ìwọ ni ẹni tọ́kàn mi yàn tòótọ́ wọn ni wọ́n pọ̀ wọ́n sì ń dínjú sí mi ṣùgbọ́n wọn ò ṣe tí wọ́n tọwọ́ kàn mí ò mú wọn tí ìbá fi ọmọ mọ̀lẹ́ kù. wo jíire mo dáná mo ti gbọ́ àá tún máa ríra lọ́jà. ẹ ọmọ tí ì lọ dákun jẹ́ sọ gbé mi. ọ̀rọ̀ ìfẹ́ kọjá jọ lọ ìfẹ́ kọ fẹsẹ̀ wọn náà wá jókòó yìí wá wá wá wọ́n gun kẹ̀kẹ́ bò ó ní tó bá fi ọdọ́ òkè náà ní gun kẹ̀kẹ́ mi náà ní gun kẹ̀kẹ́ àmà tẹ̀lé ọ ni ah. wá jágbé wùlé jágbé wùlé tó bá ti gun kẹ̀kẹ́ wọ́n mọ iyì tẹ̀lé ọ ni. Hmm. tí wọn bá fi ọ̀hún ó kù. bàbá ìyàwó ojú wòròwòrò orí mo fún kẹ́ mo lọ lọ. mo mà ní lọ fẹ́ gòrè díẹ̀ ní àyè. mo ti wí fún ọ tipẹ́tipẹ́ bọ́ ọ bá fẹ́ lọ ibì kan mọ wá àyàn kan kúnra tẹ́jọ́ mọ lọ ọmọ pé ilé ayé yìí ti léwu nísìn mọ wàá pẹ́ o ìjẹ́ kémi ọmọ lọ mo fẹ́ dé ọ̀dọ̀ ìyá àgbà. ẹ máa wa ẹ máa kí wa àwa náà máa kí a gbọ́dọ̀ bára wa jà. ẹ rí i máa ń wù mí kí n máa kí n lọ́pọ̀lọpọ̀ bàtí bá pàdé àmọ́ wà á dẹ́ kí ni mo ṣe. àwọn àgbàlagbà bíi ti yín kẹ mọ kẹ mọ léyàwó ọ̀rẹ́ mi kì í sọdá bẹ́ẹ̀. Ah. àgbàlò tó rò lọ ọba ló tẹyìn erin fún ọ ìwọ sọ fún ọ̀rẹ́ pé kó fi ìyàwó ẹlẹfà gbàlagbà náà. ẹyin erin tí ọmọ àgbàlagbà kàbùkù ní gbà kí n. Ah, ṣùgbọ́n èèyàn méjì ní fàbẹ ẹni abẹ bá dé lọ́wọ́ ní ọ̀sán abẹ lẹ. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi làbẹ́ òkè. àìrọ̀ ẹ̀yin làbẹ́ òkè lọ́wọ́. ìjọba wa ni orí ọ̀rọ̀. ògùn kẹ́mi ògùn kẹ́mi ká má máa lejú tó bá bá wa sọ̀rọ̀ nígbà tó bá rí jíire ọkọ ẹ̀ ní ìsìn wà fà rẹ́rìn nígbà tó bá rí wà máa lejú wo ọsọ tó bá rí gbajúmọ̀ tí ò bá jábọ́ ẹ̀yìn oko lásán lásán lásán lásán ló bá fi mú. abẹ́ ìfojú sọ afárá sọ afẹnusọ fẹ́mi irú àwa ló lè fẹ́ tó lè gbádùn awáre òun bẹ àgbàrá wà oògùn wà tó bá fẹ́rù ẹ̀mí wà gbádùn ayé ẹ̀. ẹ wo bàbá àdá ni o adá tèmi ò kò dẹ̀ ń lójú méjì ṣe ti gbọ́ gbogbo èèyàn nínú àbáwá yìí lọ́mọ̀ pé ayájíire mo jẹ́. jẹ́ ìsọ kankan fún ọ sórí irú oríṣi èèyàn méjì lóbìnrin lè fẹ́ tóbìnrin lè gbádùn inú kéèyàn ní owó tó lè fi tọ́jú obìnrin inú kéèyàn jẹ́ alágbára tó lè fẹ́gẹ̀ tó lè dáàbò bóbìnrin kápẹ́rù àbọ̀ ọlọ́run ló ti fẹ́ lọ́kọ ní ìsìn ní òní bá dùn tó lọ́ọ́ lágbára wà mẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ bá ajá ní jẹ́ agba tọ́mọ fẹ́ kọ́ báyìí làwọn ọkọ̀ bọ́ra ẹ̀sùn ọ̀nà tí ọmọ ìjà wẹ́ mẹ́ mo dé ọ mo dé ọ bẹ́ẹ̀ ni òkú sáàmú méjì ni wọ́n tágbára sì wà lára wọn mi ò tẹ́ bẹ́ẹ̀ dù mọ pàgbára mi ò ká. ṣùgbọ́n láì jẹ́ pé rúwẹ̀ tó fẹ́ fi hàn èmi tí mo tún lè tọ́jú ẹ̀ fẹ́mi kó o gbádùn ayé rẹ̀ gbádùn ayé rẹ̀ kẹ́mi má ṣe báyìí òkú kẹ́mi fẹ́mi wo mí wo mí ọkùnrin làdá wo mí ṣé tèmi. mo rí i ṣe ti gbọ́ gbogbo ọjọ́kíjọ́ tẹ bá ti ń pàdé ẹ má máa kí mi lójú ọ̀nà ṣe ti gbọ́ bá ó dàbọ̀. ìdí náà ni ìdí náà ni sáà pé pé pé pé pé ìdí náà mo mọ́ lójúmọ́. bá a di ẹ bá sọ kó tó bá sọ gbọ̀n àgọ́ ló máa dé. kó mọ iye kó mọ pọ̀ sí ẹ tún wá mú un àyìn lọ́sàn gan lọ́sàn gọrígọrí ah, ẹ gbà mí mo mọ̀ dáná ah, ṣé wọn ò wà fẹ́ jẹ mọ́ ni mo mọ̀ dáná ẹ gbọ́gbọ́ ọ̀rọ̀ ọ̀bà ẹ o ṣáàjì àwa ń gbé nǹkan yìí ṣé wọn ò lè gbódìdí ẹni báyìí àbí wo àbẹ́wò wa ni gbogbo jàdìjàdì èyí tẹ́ ẹ̀ ṣe ìyẹn ó ti bù yín lọ́wọ́ o èyí tẹ́ ẹ̀ ṣe ìbù yín lọ́wọ́ o gbogbo ìjà gbé tẹ́lẹ̀ èyí tẹ́ foríjì lóde ó wọ́n pé mo dé o wọ́n pé mo dé o ṣé mo faradà tó adìẹ tí mo ṣẹ́ tó yẹ kó ti máa lọ bí òkú bí ọgbọ̀n ọ̀pọ̀ kéńgèjì tẹ́ tẹ́ tẹ́ jì tẹ́ rè ẹyọ kan tó tún wá kù tí mo dùn náà àgbẹ̀ yìí.

káàpẹ́ èèyàn kan burú bẹ́ẹ̀yàn lóhùn ní ṣọ́ọ̀gùn kà mọ́ olórí ibú yín jẹ́ ẹlẹ́ẹ̀mọ̀ jẹ̀wọ̀ ẹ̀yìn baláìmọ̀ béèrè mo ṣe fún yín jẹ́ àbílẹ̀ jẹ́. Ah! ṣẹ́yìn kódà bá. wo inú tí ń lọ mi ń lọ mi. Ah! ṣó ń lọ gan ni. ó ń lọ mi gan. apẹ̀kẹ́ apẹ̀kẹ́ apẹ̀kẹ́ o. Ah! baálé mi ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀. bó o ní sẹ́. aya mi ebi ń pa mi. ebi ń pa yín ṣe tẹ̀lé gẹ̀ẹ́tẹ̀ gbé wálé bẹ́ẹ̀ ni òun ṣètò rẹ̀ mo dín mo bọ̀ mo tún ṣe é. n sọ fún ọ bá ah. a gbé gbogbo ẹ wá gbogbo ẹ papọ̀. gbogbo ẹ bẹ́ẹ̀ ni mò ń bọ̀. ẹ ìyá wa adẹ̀hún tó láta nínú yẹ́rìyẹ́rì dáadáa. ẹ̀yin ẹ jẹ́ wò. <laughs> jẹ́rìí aya mi ah, yóò ṣe é ó jẹ lóore ó dùn. afẹ́fẹ́ ayé tí ń lọ sígbèrí òkú ọ̀gbọ́dọ̀ lọ gbèrí òkú mọ́ èyí tí ń lọ sígbèrí ẹ̀sà àbẹ̀rẹ̀ lọ gbèrí ẹ̀sà mọ́ ọgbọ́dọ̀ wá gbọ́ ní tí mo bá wí bí iṣẹ́ tí ń bá rán kọ̀ ní kò jẹ́ iṣẹ́ tí ń bá rán ní kọ́ lè jẹ́ ìwọ tó jẹ́ pé tí ń bá ṣe wúrà àjò gbádùn bí mo ṣàgùntàn àjò gbádùn àkó tó bá yẹ kí má jẹun ayọ̀ lórí nǹkan ọ̀sìn mi ni ìwọ mọ̀ pé ẹ̀kọ́ jí gbé ọjà lè dojú rẹ̀ adìẹ mi tọ́ gbé báyìí ọtí jà dojú ẹ̀ báyìí o èmi ò wà pé ọ̀fun kú o bẹ́ẹ̀ ń òsì pé ọ̀kárùn mo fẹ́ kọ́ ọ̀bùgì jẹ nìkan ya wèrè gbòòrò torí ẹni tó bá fi kú pa ni obìnrin láṣìírí ni anijó kíjọ nìjọ àṣìwìn ìdìkudì lẹ́rù ń wèrè ibikíbi tó o bá wẹ̀ afẹ́fẹ́ ayé rẹ̀ bá a. ó yà kọlù kó mọ̀ mọ̀ tí ń ṣe kó ya wèrè torí tó bá jẹ́ pé lóòótọ́ nígbà tí ya àwẹ̀ wí ọ́ wọ́n fọṣẹ wẹ̀ ọṣẹ lórí ọṣẹ mọ́ ọ láà tó bá jẹ́ pé nígbà tí ya àwẹ̀ wí ọ́ wọ́n fọmi wẹ̀ ọ́ mi lórí ọmọ mi lára rẹ̀ fúkẹ́ gbogbo ntí mo wí lónìí àṣẹ́gun ó àṣẹ́gun ọ̀nà kẹ́nu kánígẹ́ kẹ́nu èrè bẹ lẹ́nu èrè tẹnu kún bẹ lẹ́nu làkọ́tẹ́ àṣẹ. jáwèrè. jẹ kí sàṣì lára Ọlọ́run. Hmm. ó jẹ kí sàṣì. adìẹ òun olóòlà ta yẹri yẹ lulú ó bọ̀ ó di ó tún wá sí. mélòó ni adìẹ mélòó ni. adìẹ ni méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ. ará àdúgbò ará àdúgbò ẹ̀ wá gbà mí à ló bá tán mo ṣe tán mo ṣe tán baálé mi baálé mi àmọ́. ó payọ́ ó pẹ̀fọ́ ó pẹ̀sù tẹ̀ lẹ́sìn kan màmá ẹ̀ wá rà kan ìyá ẹ̀ wá rà kan ó payọ́ ó pẹ̀fọ́ ó pẹ̀fọ́ ó pẹ̀fọ́ wọ́n pa ọ́ wọ́n pọ̀ sí ẹ̀rọ lẹ́sẹ̀ fún màmá ẹ̀ wá náà ìyá ẹ̀ wá náà ó pa ọ́ yọ ó pẹ̀ fún pa ọ́ yọ ó pẹ̀ fún ó pẹ̀ kò sí ẹ̀rọ lẹ́sẹ̀ kan màmá ẹ̀ wá náà kan. ló bá tán ló bá tán ló bá Báyọ̀ ó pẹ̀ fún. Bálẹ̀ mi bálẹ̀ mi mo máa ṣe báyìí. Àmọ́ ó àmọ́ ó. Kò tẹ́ ẹ lẹ́sẹ̀ kan. Màmá ẹ wá rà kan. Ìyá ẹ wá ó bá lè bíbí tí ń ṣe ẹ bá lè bíbí tí ń ṣe ẹyín ẹyẹ sí ọgbà mi. ó parí ọ̀ ó pàpà ó pàpà bẹ́ẹ̀ lẹ́sẹ̀. baálé mi baálé mi. ìyá ẹ̀ ó parí ọ̀ adìyẹ mélòó. ọmọ ọmọ ọmọ ọmọ. àyìnkẹ́ hmm. gbogbo àwọn ọmọdé ló dúró yìí obì tẹ́wé gbogbo wọn ń retí rẹ̀ láti gbóríkì ẹ̀ dákun wọn bá ń ṣàdúrà fún un ah. kí n fi pa bìí tán. Oh yóò dáa fún yín o. àṣẹ. ẹ̀ẹ́ni sì rìn o. àṣẹ. ẹ̀ẹ́ni sì ta. àṣẹ. ẹ̀ẹ́ni sì gbó lọ. àṣẹ. ẹ̀ẹ́ni sọ̀nà yẹ̀. àṣẹ. a máa rí ṣe o. àṣẹ. bàbá tí ìta báyìí yóò máa dùn ni. àṣẹ. bàbá tí ìtọ̀ báyìí yóò máa ṣe é ṣe. àṣẹ. kárí jẹ kárí mu o. àṣẹ. àárín náà rí lò. ìwọ òrò ojú. ìwọ òrò ààyè. lórí o. àṣẹ. ah obìnrin sọ̀rọ̀. ó ní ẹ̀yin ọmọdé ó ní ẹ̀ ní kùsígbó. àṣẹ. ó lọ́nà burúkú ò ní fi yín jẹ. àṣẹ. gbogbo ẹni tí ń bá ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ pátápátá ẹ̀ lùkà mọ́rin. àṣẹ. ògùn gbogbo yín o. ẹ jèrè. àṣẹ. obì yìí jíjẹ ni. ó ní jíjẹ ni. ẹ pín mọ́ra yín lọ́wọ́. báàdì báàdì mo dúpẹ́ o. ẹ pín mọ́ra yín lọ́wọ́. ẹ gbà ẹgbin ẹ̀ka rẹ̀ láyé. ògùn ní dájọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ pòròkìpòkì lókun ẹ̀gàn. ògùn ní dájọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ pòròkìpòkì lókun ẹ̀gàn. ògùn ní dájọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ pòròkìpòkì lókun ẹ̀gàn. ògùn ní dájọ́ bẹ́ẹ̀ bá. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ìlérí ìfẹ́ ṣe pàtàkì ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ìlérí ìfẹ́ ṣe pàtàkì. èmi lè dà ọ́ gbé ìfẹ́ gangan ni kókó kókó. Elédùn ah, sì gbà fún wa. a ṣàánú.

oògùn ọ̀yàbò oògùn gbè yín. tá a bá ṣe tán hmm. mo fẹ́ rí yín fọ́rọ̀ kan ẹ̀yà kan ní àárín ọ̀rẹ́. ege sì kìí ṣe pé ọmọbìnrin rẹ wálé kọ́. bàbá mi ẹ wọlé. wọ́n rí bá ṣe tán. ọ̀kàrẹ̀ ọmọ àjànàkú yìí yàrá ọmọ tẹ́rin bá bí. erin náà ní jọ ọmọ ìtún kò burú ibire náà là á sọ sí. lọ́dà. kẹ́ni ṣé bí ọdún ògùn àbá rẹ ṣe máa ń dùn tó nù ah, látìgbà tí mo ti délé ayé n ò bá yàn lọ́dún ògùn rí o òní ni àkọ́kọ́ á ah, ó dùn ó dùn. ìjíire hm? kí ló wá tí rè tó bá jẹ́ pé àwọn ọlọ́dẹ wà ní o ò bá mọ̀ pé ọdún wa ó máa ń dùn jù báyẹn lọ. Ah, hm. èyí tó ṣe ẹ̀sìn èyí tá a sì lọ yìí mo gbádùn ẹ̀. wo jíire má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ o. kí láti bí òṣùpá bíi méjì báyìí òun ni mi ti mọ bó ṣe ń ṣe mí o. bíi ti báwo. ó ń ṣe mí bíi pé mo fẹ́ ra kù. yóò dé lò. jíire kí ni mo sọ fún ẹ pé mo fẹ́ rà àní mo ti lóyún. ògúnkẹ́mi olóyún. olóyún ah! ògúnlákàyé mọ̀ dúpẹ́ o ògún láta yóò sùn mọ́lẹ̀ mo dúpẹ́ o ajẹ́pàdúrà tí bàbá rẹ ṣe ń di ògún orí wa ló ti bẹ̀rẹ̀ o. <laughs> jìrì ṣé mi jẹ́ bí ìyàwó ilé tó ń ṣàdúrà fún ni. n tí ò yí ọ̀pọ̀ ìwé ọmọ kí gbogbo àwọn èèyàn tó wá bẹ̀ pátá òun ni àdúrà mọ́ inú mi dùn bó ṣe dòwó bó ṣe lọ lóyún inú mi dùn o àbí kí ni èrè fẹ́ ọkùnrin àtòbìn ṣe bí lẹ́yìn oyún ọmọ náà ni sọ rí bàbá tó rí ń ta o tó bá tẹ̀sí ẹ̀ gbọ́ ọmọnú ilé tí mo ti jáde ọmọ ìpọmọ ilé nìyẹn ni. jíire mi ò ṣàwádà o. èmi gan èmi gan bọ́ ṣàwádà ni sọ̀mọ̀ pé inú mi dùn ni. wo ládùúgbò yọ̀jẹ̀. ìwé ní ojú pọ́tọ́ sọ̀dímọ̀ nǹkan jẹ́ ewé àbí àbọ̀dé jábì fẹ́ràn sí ọwọ́ ni. Báwo bá alájíire sí àdéhùn rẹ. lórí mi èsì kéṣe a máa bá ni. Táíwò kí ló nǹkan tó ṣe fún ọ gan tó fi di pé ọ pa. gbé ìbọn fún mi lójú ayé mi kí èèyàn mú ìyàwó mi kó máa jíṣu ẹwà láì kú mi àyànjẹ kọ yìí. ṣé torí bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe pa. gbẹ̀bọ̀ fún mi baálé ọgbọ̀ ìbọn yìí n ò ní gbé fún ọ. ẹ kárólì bàbá ìbọn tí mo gbà lọ́wọ́ rẹ̀ rí. gbéra ẹ wo ṣé o sí lakọ. kò sí lakọ. ewu àtàndá kí lórí lọ́bẹ̀ tó fi wárú ọwọ́ kí ló dé tó fi gbébọn lọ ká ìkejì rẹ mọ́kọ. kára olè o bàbá bí ò bá nídìí ìṣe ìdédé ṣe ń tọ́ fàárẹ̀ o. Adunni. o ti ṣe díẹ̀ tí mo ti wà ń bí ìwọ náà ní í sọ ọmọ fáwọn aráyìn ó sọ mí lẹ́nu ni tálámà tí ń kọjá lọ ọ má déhùn rẹ ṣe rí. má bínú ah, ọ̀rọ̀ rẹ sú mi o. Adunni hmm? yóò dáa fún ọ nípa ọ̀rọ̀ mi tí ń bọ́ ọ sọ òun náà mo tún kí ọ sí bó o là á ṣe mú un kókó tá a fẹnu ẹ sọ bì kan. Hmm? gbogbo ohun tó sọ pátápátá mo gbọ́. ọgbọ́. mo sì ti bọ̀. <laughs> yóò yẹ ọ. ṣùgbọ́n wa kò sọ́wọ́ rẹ o. bí etí bò. bó o sì ní jẹ́ kó dúró tì mí. àdùnní omi nǹkan mi nǹkan tiẹ̀. ojú ò ní tì ọ́ tọ́ ọ bá béèrè bí ìlú wa yìí ṣe tó ẹni tó ní nǹkan oko tó yọ̀bọ̀ ọ̀kù tó lówó lérí kò sí ju èmi adégòkè lọ kí ni tó ọ fẹ́ tì ní ṣe fún ọ wo fẹ̀mí rẹ balẹ̀ ọ̀ wá rí i bó bá dọ̀run a tún tó irú ara wa pa torí bí a wà yìí ògiri létí mo mọ̀ pé kò ṣe bó ọ tiẹ̀ ṣe lọ́ọ́ ti gbọ́n inú mi fún ara mi yá. Adùnní. ó báyìí ń bẹ̀rẹ̀ tí ń bọ̀ ah, ó da tẹ̀lé bá wọn. èsì máa ń wo àwọn tí máa ń bá mi kan yìí ni wọ́n ti fowó kó owó ẹ̀yìn mo sì ń bẹ̀ wọ́n látòórọ̀ mo níye tí ń san tẹ́lẹ̀ ní ìsan ìyìn níjú báwọn lọ. ejò ẹ bá ń bẹ̀ wọ́n. bàbá bó ṣe rí náà nù ṣe é lásìkò tá a wà yìí bó ṣe gbà ni ṣe é rí gbà tá a fi ń gun ọ̀pẹ òun ìdààmú tí ń bẹ ń bẹ òkèrè àwọn tó ń bá wa ṣe wọ́n ti fowó lé mo sì sọ fún un mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníye tí n kọ́ àmọ́ nísìnyí ọ̀pẹ kan ẹgbàá kan ọ̀pẹ méjì ẹgbàá méjì ọ̀pẹ mẹ́ta ẹgbàá mẹ́ta ọ̀pẹ mẹ́rin ọgbà mẹ́rin ni ìní wọn máa gbà ẹ sì ń bẹ̀bẹ̀ ẹrẹ bí o sínú eléyìí. ẹ̀yìn ìgbà bàbá ọ̀pẹ ọ̀rẹ́ yìí náà lẹ sọ títí láàrin inú igbó yìí tó fi di pé ẹ̀ ń fọwọ́ kọ́ra yín lọ́rùn. Ah, kò sì rí bẹ́ẹ̀ o sọmọlá ló jábọ́ látòkè ni mo gbọ́n kó n bí aṣọ rẹ o pínrín. ló wá ń fi ọwọ́ wọ́ ẹ̀yìn rẹ̀ lọ bí ọ̀nà bàràdì. Ah, ọlọ́run ò jẹ́. kò rí bẹ́ẹ̀ o. adúní. baálé mi. akọ̀pọ̀ ìbàdàn ṣọ́gígun o o gbọ́ kó má kọ́ ti Ògbómọ̀ṣọ́ o o gbọ́ ohun tí mo wí ṣọ́ igi gùn kí o má kọ́ ti Ògbómọ̀ṣọ́ kó má bàa kan ìdínú yọ̀. <laughs> wèrè akíndanidání ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n kú bí à ń kú jọ. etí ìlú tún gbòòrò kó tó di pé mo mú ọ báyìí ìdí nù tí mo ní kí n kúkú yanjú rẹ̀ dànù. Hmm. ńgbà ọ̀rọ̀ wa rí báyìí ǹjẹ́ o ti múrú ẹjọ́ báyìí wá bá bàbá baálẹ̀ rí. èmi ò wá rojọ́ o. tó bẹ́lẹ̀ ọ̀rọ̀ rí o. ẹ ọkùnrin kí o kọ adégòkè ni bàbá. adégòkè. Hmm. kọjọ́ sí mi kó o o. mo ní lé bàbá. ẹ lóbìn. ṣé obìnrin olóbìn ọmọra bẹ́ẹ̀ gẹ́ ọ̀hún ẹ ọ̀hún ẹ ṣé wọ́n lè ṣobìnrin tiẹ̀ bẹ́ẹ̀ kọ́ gbà ń tá bá ní gbà ká má fi lọ́mọ làkejì ẹni sọ lè gbà tó bá yẹ so obìnrin rẹ̀ náà síbẹ̀. bàbá kẹ̀sì máa wò ó iṣẹ́ èṣù ni o n ò ní ọkàn gbàgbọ́ láti ṣerú nǹkan bẹ́ẹ̀ àmẹ́ṣù ni ẹ bá ń bẹ̀ kó má bínú kó dáríjì mi n ò ní faṣọ rú ẹ̀ ṣẹ́gun mọ́. èṣù náà lè máa parọ́ mọ́. ńgbà tẹ bá tẹfẹ nu yín tán tẹ hùwà tí ń bẹ lọ́kàn ẹ wàá pòrọ mẹsù jẹ́jẹ́ lè jókòó lórí ta ńgbà òun náà sì ti mẹrí tìràn mọ tó mú wáyé látòdì ọ̀run ọsẹ ni pé èṣù ni ẹ̀yin bọ̀ sọgbọ ẹlẹ o àwérèké a ojú gbà mí tì ìbá má jẹ́ pé mo ro tàbí amọ ọ yẹ pé wọ́n lọ lè bẹrí èṣù gùn ni. Ah, bàbá kò tí ì ṣe nǹkan kan. gbọ́. kò dá ń lójú o bàbá. kò tí ìbòlóńgbò jiyọ kò tiẹ̀ tí ì lè ṣe ń tọ́jọ báwọn kò tí ì lè ṣe ń tọ́jọ báwọn. ẹ ìdájọ́ tèmi rèé irú yín lẹ̀ máa jẹ́ kí àwọn obìnrin tó kù ẹ jí wọn níyì mọ́ àmọ́ o ọ́fì tó ṣe yìí ọ́fíìsì àṣemọ́ wọ́n san àkókò adìẹ kan tọkọjá ẹjọ́rùn ẹ́. Mm. ẹ̀wá rí wọ́n dé gòkè ìwọ náà sàkókò adìẹ kan tọkọjá ejò ọ̀run àtọ̀tí ègbóngun mẹ́rin ni sọtún wá tí ó fi pé pa mẹ́ta gbáko o gbọ́dọ̀ rẹ. náà o ń gbé ah, ọ ma gbọ́dọ̀ fẹ́ ẹ mú yìí òsílẹ̀. ọmọ aláàgbà àfọwọ́ra kàrà fi jẹ̀kọ èmi mọ̀ pé tèmi lọ́ọ́ ṣe kẹ́yìn. àlàyé ọ̀rọ̀ yé mi ṣùgbọ́n tó bá wu ni òun lèèyàn máa ń fowó yẹn rà tó tọ́ ya yìí òun ò lọ́ọ́ ya yìí tí wọ́n ń gbà tí wọ́n wà á dédé ọ̀wù mi kọ́. kí ni ń wọ̀n níwọ̀n tó ṣe pé ò lójú àmọ́ ṣá o àgò ló máa dẹ́dì ẹ̀ kẹ́yìn. olú àmọ̀ pé wọ́n gun ògbádùn ńgbà tó ń sọ̀rọ̀ wọ́n náà sọ̀rọ̀ kí n gbé ẹ wà. jíire ògún kẹ́mi mo ró lólùfẹ́ mi mo ró. kóró kúkú rẹ sọ̀rọ̀ jàre ṣé nǹkan tó ní pé kí n wá fojú mi rí bí báyìí rè tó fi sọ pé kí n máa bọ̀. ọ̀rẹ́ mi lásán ni wọ́n bò lọ sí ṣe báyìí. ọ̀rẹ́ ni wọ́n hmm. ọ̀rẹ́ ni wọ́n wàá rí nǹkan tí máa ṣe. ògún kẹ́mi ògún kẹ́mi ogun ó dàbí pé ẹ bẹ ṣe ẹ ń sí èrè ẹ ń sí èrè alákòóbá. ọkọ ìyàwó ọkọ ìyàwó rẹ àwọn onírọ̀rù ọkọ ìyàwó rí wọn dákúndá lọ́gẹ ṣé wà lọ́gbẹ àbí kọ́ gbé. ta ni wàá gbé báyìí. dákun gbé dáná. ṣé òun onírọ̀rù. ìfẹ́ ṣe kókó ìlérí ìfẹ́ ṣe kókó. láti bí òṣùpá méjì sí mẹ́ta òun ló ti ń ṣe mí bíi pé mo fẹ́ ra kù. o fẹ́ ra kù. mo fẹ́ ra kù wọ́n. Ògúnkẹ́mi olóyún lọmọ wíwù olóyún Ògúnkẹ́mi èmi rẹ̀ sì ń jọ ń gbénú òrùlé yìí láti bí òṣùpá mẹ́ta ọ̀nà olóyún ọ̀wá lè fi tóun létí ṣebí wọ́n ní sẹ́ràn sẹ́ràn ó lẹ́ni tí í sẹ́ ẹ fún ọwọ́ aṣọ mi dìyà alábùkù gbogbo àwọn aládùúgbò wọn wà á mọ wọ wọn mọ bùmú lé ọ lórí wọn mọ wò mí wọn mọ bùmú lé lórí wọn ni àkòtí ẹ̀ mọ̀ padélébọ̀ ló ń gbélé àbí bẹ́ẹ̀ kọ́ ṣebí wọ́n ní sẹ́ràn sẹ́ràn lẹ́ni tí í sẹ́ ẹ fún ni. ìyá mi ẹ̀rù ní bà mí. ẹ̀rù ń bọ̀ ẹrù táwa ni. ẹrù bàbá mi. bẹ́ẹ̀rù bàbá rẹ̀ ń bá ń bọ̀ sẹ́rù tèmi ìyá rẹ̀ náà ń bà ọ́ sẹ́rù mi ń bà ọ́ tó fi lè sọ fún mi. nígbà tí mo ṣàlàyé fọ́nrẹ́ mi òun ló wáá fi mí lọ́kàn balẹ̀ pé kí n ṣàlàyé fún yín pé ẹ mọ bẹ́ẹ̀ ṣe bá bàbá mi sọ̀rọ̀. Hmm. <laughs> òun kẹ́mi ẹ̀ táwa lẹni náà tọ́ ni fún báyìí o. jíire ni. oníjíire ṣé lábúlé wa ní àná. ìyá mi kò ń ṣọmọ wa bá wa yìí o. ibo a ní. ọmọ olóòdì kejì ni. lọ́lọ́dán. bẹ́ẹ̀ ni ìyá mi. Ah! ọmọ ọlọ́dán lọ lóyún fún Ògúnkẹ́mi sọ wá sọ fọmọkùnrin náà báyìí. ìyá mi mo ti sọ fún un kódà ìgbà mo sọ fún gan inú rẹ̀ dùn ó sì ti sọ fún mi pé kí n ṣàlàyé fún yín pé kẹ́ ẹ mú ọjọ́ táwọn bá máa wá mọ ẹ̀yìn àti bàbá mi ọba òkè mọ́mọ́ jẹ́ ń jẹ̀bi ògúnkẹ́mi inú rẹ̀ sì dùn sí. bẹ́ẹ̀ ni ìyá mi. Ah! lọ́lọ́ dán kódà <sighs> eh, kò burú èmi ò wọgbọ́n tí wọn ò fi gbé kalẹ̀ níwájú bàbá rẹ lọ́la ó kàn jẹ́ pé bí n bá ń wí ogún tí ń fọ ọgbọ̀n wọ́n sọ nǹkan kan o gbà náà lọ́wọ́ amẹ́nu lé kẹ́kẹ́kẹ́ ẹ̀ńkẹ́kẹ́kẹ́ nítorí pọ́ọ̀ ti sọ fún mi bọ́ mẹ́nu lé ọkàn kò yà jẹrẹ ẹ̀ lásán ni ọ yẹ ọ. kò bẹ́ẹ̀ lọ ohun tó ń rẹ iṣẹ́ rẹ. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ìlérí ìfẹ́ ṣe pàtàkì ọ̀rọ̀ lọ́lùfẹ́ ò dàbí eré. ìgbọ́pẹ́ mi lẹ́jọ́ ọmọ ìjọ́ ẹni yóò pè mí lájọ́ kò lè jù máa jó máa pàjùdé yìí máa bú bàbá lórí lóòlù àwọn àṣàkẹ́ àṣàkẹ́ ìdú ọmọ olóòyọ̀ rẹ́kú bàtí ọmọ kẹ̀kẹ́ lókun òyọ̀ fìkàlẹ̀ sí ọmọ àríyọ̀ ó sì yan àmọ́ ẹ̀jẹ̀. kalẹ̀ nǹkan tẹ̀ wá pé èmi àti bàbá rẹ̀ wà ọ̀dọ̀ mi gbólóhùn àjò ló wá ní ọmọ yọdún sí mi mọ́ ọ̀tẹ̀yẹ ọ̀tẹ̀yẹ gbọ́. Ìgbéyàwó iṣẹ́ pọ̀ sí ìlú ju si mi kọ.

èsà ọ̀rọ̀ àti bàbá rẹ̀ àwọn àmìwà tó di pé èmi àti bàbá rẹ̀ lóhùn àṣọ ìníwà àkàkọ̀rọ̀ èmi àkàrà bàbá rẹ̀ kú alágídí ibú àwọn ọ̀wọ́ yẹn mọ́ ọmọdúró oko tí ọkọ mi fi lẹ̀ kó tó di pé ó yá láìsí àbúrò mi ò yọ bí n bá mójútó kò dáa kò dáa àwọn alágbàro ni mo pè sí hàn mo ní kó bá ń ro gbogbo ẹ lọ ntọ́fà nù ntọ́fà nù njẹ́jẹ́ yọjú ọ̀ka yọkú là ká ọ̀yìn ìdáàmú dààmú ọ̀yìn kọ́sọ́ káyé. bó ṣe ń jó kí n bá ní iṣẹ́ ọgbọ́n ọjọ́ mẹ́ta mọ̀ ọ̀tún la. alágbára òwe kí n mo ṣe gan ẹ kí ni ẹ̀ṣẹ̀ mi pẹ̀lú èmi àti bàbá rẹ tó bá jẹ́ pọkùnrin ni mo jẹ́ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀yìn ni mo jẹ́ bẹ́ẹ̀rẹ̀ mo jẹ́ fún bàbá rẹ baálé àbúlé wa lèmi ò bá jẹ́ tó bá jẹ́ ọkùnrin mo jẹ́ torí èmi ló kù lágbà èmi kọ́ yìnbà mọ́jọ́ ṣàjẹ́ wípé òní lẹ̀ mọ́jọ́ owó ẹ̀kọ́ tán ń bọ̀ ó wá sọ fún mi pé ìwọ ìwọ o ọ ṣe mọ̀ mí mọ̀ mọ̀ mí mọ̀ tọ́ ọmọ kan wáyé kó má ṣàlẹ́ ìgbọ́lẹ̀ fi ṣe. ìyá mi gbọ́ kí n gbà ní àtìgbà tí ó ti ta sí wọn létí pé mo ti fẹ́ra kò báyìí wọ́n lóyà ẹ̀yìn ọjọ́ ọkọ mi pé kí ìdí nìyẹn tí mo fi ní à mo gbọ́dọ̀ má dọ́jọ́ rẹ̀ àṣàkẹ́ olóyún ti ní. Ah! èyí mi sáré ewa ká o èyí mi sáré ewa ká ọmọ èèyàn ní bá a máa sùn máa sùn àṣàkẹ́ ìwọ lóyún orí mi ta orí mi orí ọlọ́yún ọ̀dà àti wọ́ àti bàbá rẹ̀ kódà tẹ mọ́ ìyá rẹ̀ ọ̀gá yìí ìtì ń fẹ́ tẹ́lẹ̀ nù ṣàlẹ́ àgàdé bó ṣe wà láò kọ́ torí oyún ìgàngàn mọ̀ ìdáríjì mo dárí yàn mi yàn mi ṣe dùn torí ọ̀rọ̀ kan wà tí mo sọ fún ọ ìwọ náà mọ̀ pé mo sọ pé oko tọkọ mi fi ilé tó kú n ò fi ọba jẹ́ mo tún wá rílẹ̀ péréte kan mo è e mọ̀ mo wá bọ̀ àwọn alágbàro wọn ti bá wọn lọ sùá ọjọ́ ìtura náà lọ́jọ́ tí wọn ó torógò tí ń rọ̀ wọ̀ṣùwọ̀ṣù ní ìsìn kó lè mú nǹkan èrè oko jáde bá a bá tètè kọ́ gbódò bá dá ó dá sálẹ̀ nù ó dá sálẹ̀ nù ọ̀tún náà mo sì dá. kò tẹ mú ìmọ̀ ìlágbára o ó dà ẹ̀yìn àṣàkẹ́ ìyá máa wò gbọ́ gbọ́ kan la pé wọ̀rọ̀kọ̀ tí wọ́n bá ìṣàdá òní lè ó kọ́ mi kọ́ ọ̀tẹ̀ lóyún kọ́ ọ̀ lóyún ọlóyún wòmí wo ìwé ìwé tí mi láàgì tí ṣe bọ́lá àgì tí nìkì la fẹ́ nílé àlá bẹ́ẹ̀ ṣe pọ́n mi náà nílé ẹ̀kọ́ ẹ̀lẹ́ ẹ̀kọ́ ìyá mi. ògùn kẹ́mi ó ìyàwó mi ròdòròdò ẹ lè pọ́ ọmọ ẹ̀pọ̀ mọ́ ìwọ náà. ẹ wo. ṣe rí gbogbo ń tẹ̀ sọ ọmọ gbọ́ ó ti di dandan káwa náà yọjú sí wọn kán lè mọ̀ pé ẹ léèyàn. bàbá tá a fẹ́ kẹ́ bá a ṣe ni wípé àwọn àgbààgbà láàrin ìlú ni kẹ́ bá a ké pè àtàwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀ kí wọ́n tẹ̀lé wa débẹ̀ torí sẹ́ẹ̀rí ọmọ Ògúnkẹ́mi o ọmọ gbajúmọ̀ ni bàbá tá a fẹ́ kẹ́ bá a ṣe ni kò jù bá ń lọ. ẹbí wọ́n mọ̀ wá gbajúmọ̀ ni àwọn òkè sanwó ọ̀rẹ́ mi sanko sanko àjọ débẹ̀. ẹ bàbá mi ìgbà wo la fẹ́ lọ báyìí. Hmm, n ò fẹ́ á kánjú ẹ sọ fún wọn pé tó bá di níjọ́ méje lónìí à ń bọ̀ sọgbọ́ àtúyáyà àtúyáyà débẹ̀ nítorí pé irú mi kọ́ ní rè tọrọ ìyàwó fún ọmọ rẹ̀ tìlú ò ní dún tìlú ò ní lù táàgò ò ní ké ẹ gbọ́ torí tí aya mi ń sọ kásà wa máa báwọn ká máa báwọn ẹni tí ń sọ nu. ó tọ́ ni a gbọ́dọ̀ ṣe ń ṣe tá a rígun tá a sì ta lọ́fà ẹ kárí àdúrà yẹn gbà ẹ̀yin ni kẹ́ ẹ máa múra lẹ̀ lọ́gbọ́ òun náà nu o ìwọ náà ti dé yàwó ọ̀pá yìí ètí ẹ̀ náà dá wa kèmí ayọ̀ tiẹ̀ náà dé wúkọ̀ wúkọ̀ wúkọ̀. àìrí àṣírí inú láti ojú wa kò jẹ́ ká mọ bàbá ṣe gbéra yílẹ̀ kíra wa mo kí yín ẹ káàbọ̀ ẹ wá jẹ́ lọ́kàn ẹ jẹ́ ká wa ẹ ṣeun àná wa èmi ni wọ́n ń pè ní ògbójúlóògùn sọmọ àjẹǹkó tètè pí ọkọ ọmọ yín ni. àdúrà yẹn o. ẹ̀yin ẹni tẹ́ ń wò yìí ìyá wa tó jókòó yìí àwọn nìyá ọkọ. ẹ káàárọ̀ bàbá wa èmi ni wílèmọ́tù aya alábí. a kú ọ̀rọ̀ ọmọ o a wọn o. <laughs> dúdú parí ọlálẹ̀ wò ó ṣe rí bàbá ọkọ gan-an <laughs> ó ọ̀rẹ́ mi. <laughs> ẹ ṣeun àná mi. a mọ̀ra wa pẹ́ o ẹ pẹ́ fún wa ẹ wo alábí lèmi ọmọ gbadégẹṣin aláṣọ ní ìlú ọlọ́dán. ẹ kí ló dé àná rẹ wọn ti wá. ó ní tí dájẹ́ bí ikú ẹ nìkan dájẹ́ bí àgó ó ní àpáta lè olóko dá sí alẹ́ ọ̀gbọ́n bàbá yìí yẹ ni. ẹ tún wá ń délẹ̀ yìí ẹ tún fi ẹsẹ̀ ẹyin méjèèjì ẹ fi rìn wá sínú ilé yìí. ẹ wá sàárín tinátiná ni ẹ tún fẹ́ ṣe bíi ìtìjẹ́ lu ilé mi kọ́ ìjókòó tẹ́ ẹ jókòó ohun tí kì í bá ṣe pé mo rò wípé ibi tẹ́ ẹ ti wá jìnnà díẹ̀ ẹ ní lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lè jókòó pẹ́ ń bí o tá a bá pẹ́ láàrin jù iná ni ó lè yín de. mo ní ẹ máa lọ. àfíà àfíà. bàbá ògùn kẹ́mi. Baba Kemi, àbí wàhálà wo lè yí báyìí bàbá kẹ́mi ṣé bá nà rẹ ni ọ́. àná mi àná mi. àná mi. tiẹ̀ dá lóhùn. ẹ bàbá ìwọ ni ọ kọ́ má bàa fara kọta tọ́ ọ bá pẹ́jù gbogbo tó yẹ kí wọ́n forí kó ìwọ ló forí kó. Ah, ọ̀rẹ́ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúrú pẹ̀lẹ́ o a fi wàǹwá ara mórógùn ní dákòkò tá a bá ní àárò báyìí àfi ká padà torí àna wa ń bínú lọ́wọ́ inú ẹ̀rù òkè mo wà ń béèrè pé kí ni ti ń ṣẹlẹ̀ kò sọ pàtó rẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ àpẹ́ mi. Lámídì hmm? ńgbà táwa náà kì í ṣe ẹranko tó ṣe pé èèyàn ni bóòlà náà mi ṣe wá hùwà bí ẹranko báyìí. ṣé báwa la wá tọrọ àwa la ranjú lé aranjú wálé rẹ ni. sórí tó kọ́ sọgbọ́n àwa lánìí sùn. ọ̀dà ẹ̀jẹ̀ àlọ́. ẹ̀ǹsọ̀ ẹ̀ǹsọ̀ ẹ̀ǹsọ̀ ẹ̀ǹsọ̀. ìfẹ́ ṣe kókó ìlérí ìfẹ́ ṣe pàtàkì wọ́n lọ́lọ́fẹ́ ọ̀dà. wò mí ẹ̀jọ́ kẹ́ ọ̀ní dákun jábọ̀ fi èdènú ìwọ mọ̀ pé wà lórí ìṣù ayọ̀ mi ìwọ lè ìṣù ayọ̀ mi nígbà bàbá rẹ ti kú ìwọ lọ́kùn kí wò ọ́ tí wàá mọ̀ rẹ gà wọ́n sọ mí lẹ́nu wàá lọ́tún kẹ́rù wàá lónìí ó kẹ́rù àyẹ̀là ṣẹ́ẹ̀rẹ́ ọkùnrin ò lè ṣe é mọ́tàṣe gbogbo oríṣun àṣejù ara ọkùnrin là ń bí rí àmọ́ bó ti wù kó rí káwọn obìnrin ó ní sùúrù tó tá àbá ní sùúrù wọ́n sọ alẹ́ nu wọ́n bá máa kà wọ́n lé di méjì tó di méjì ǹjẹ́ mo sì ti fẹ́ bàbá bàbá rẹ̀ n ò sì lé ọkọ padà rí ìyà tí mo jẹ ọ̀ ní gẹ́ẹ̀ gbẹ̀mí ni lẹ́yìn tí ń jẹun ayọ̀ gbogbo ohun tó fi ilé kìtà yín ṣe kèmí ló dáa dákun ṣáàlọ́kọ rẹ bó ṣe ló ń bọ àfi o tó bá ti dé tó bá ti sọ lọ́wọ́ kẹyìn ọgbọ́ alẹ́ ìtí ń bọ̀ dírù rẹ̀ lẹ́jọ́ lẹ́ni o mọ́jà yóò sọ mí lẹ́nu wọn ní ìyá àdírọ̀ tútù burú ìyá àdírọ̀ tútù burú àrántẹ́yàn fi burú nù obì pẹ́ ń lé ọkọ ó dàjẹ́ wọ náà dàjẹ́ sí ilé ọkọ rẹ̀ kọ́ lè jẹun ọmọ yín ẹ̀ka yọkọ. ẹ̀yin náà mọ̀ pé mo ní sòrò wàhálà rẹ̀ ló kọ́ ní àgbà tí bàbá mi ti kú ni ẹ̀yin náà lẹ́gbẹ́ mi ló dé lẹ́gbẹ́ mi ló rẹ̀ ọmọ púpọ̀ ní ìbànújẹ́. ọ̀jẹ̀ ní ìbànújẹ́ ọ̀ ní jẹ̀kọ̀rọ̀ láyé rẹ̀ torí mi ní ò gbàdúrà kí n jẹ̀kọ̀ n ò sì ní jẹ́ lórí ọmọ tó lórí ọmọ ọmọ bọ́ọ̀ mi yọ mo wá tètè lọ ní ìsìn wá lè bàrà àdírà tí mo wúwa ìhà àṣà. mọ́ mi mo ti ní ẹ mọ́ fi àṣà mọ́ ẹ̀ náà ṣe pé ẹ lóyún bá olóyún lèmi mọ̀ tí mo ń tọ́ ọba bí a ti mọ fi ń nu ojú nù tó bá ní òye nǹkan ẹ̀ẹ́mẹ̀wá lẹ̀ mọ̀ tọ́ ọba bí a tẹ̀ mọ̀ fi nu ojú nù ìyá àgbà ìfẹ́ kẹ́ kí ẹ lu àṣà mọ́ kẹ́ ẹ fásà mọ́ o ìyá àgbà ẹ mọ̀ fásà mò ń sọ fún yín o. bí wọ́n ṣe wo ọmọ rẹ ní kẹ́hùn ọmọ rẹ ní kẹ́hùn bó o bá kí èrè àtà pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o ìwọ bá ń bójú tó o kí ń bọ̀ o bá ń bójú tó ọkọ ìyá mi aṣoríire wò mí sọ́ọ́rí àyà mi ó mú tẹ́ ikú ni òye lẹ́mi ríran mi èkó yìí àmọ́ torí ń tọ́ ọ̀ṣọ́ kí n lè mọ̀ dùnú ìtàn lè ra yìí sára kó pọ̀ bí n bá ti mú kan báyìí mo sì ní mú mọ́. ìyá àgbà ẹ mú mọ́tò sọ lẹ́ni kí n rà kó pọ̀. yẹ̀yẹ́ rẹ́rẹ́ ṣáyé lọ ẹ̀ka ìyá mi o. ń jẹ́ wá bẹ̀ kẹ́kùn kó jẹ́ kí n fa ṣàlẹ́ lọ́wọ́. ìlérí ìfẹ́ tẹ̀lé wa ẹ wá wà ṣe náà da gbogbo ẹ̀rọ ọ̀sẹ̀ ẹja rójú sí kankan rárá. kí ló dé òkúkẹ́mi òkúkẹ́mi ọkọ ìyá mi àṣàkẹ́ ìlú. mo jẹ pé kó yìí sí o tí bàbá rẹ̀ wá yàwó ẹ̀ mọ́ gbogbo ayé lọ́ọ́ báyìí kí ni mo ṣe yìí kí ni dùn lọ́jọ́ òfin tó lẹ̀ kí ni ṣì ń dà láàmú ó rè o agídí bàbá wa ló mú agídí bàbá wa ni àmọ́ bí nǹkan bá jóni lọ àfi jólẹ̀ ni àfi jó nǹkan kan ọmọ rẹ̀ ni o kì í ṣọmọ ọlẹ́mọ o bó bá jọmọ ẹ̀gbọ́n àbúrò àbí kó jẹ́rú ọmọ tèmi wọ́n ní yọrọ tèmi lára rẹ ni bẹ́ẹ̀ sì ni kò ní dàálẹ̀ kó ní tí mo ṣe fún rẹ̀ tí fi ń bá mi já agídì náà ni èèyàn bá wá jogún kankan lára bàbá ẹni èèyàn wá kó gbogbo ẹ̀dá àjọbú ló ń tọ bàbá wa kò tọ̀já wa pàápàá kí ni dàlámù rí nígbà tí ọ̀wá ìdíṣẹ́ pé nítorí pé ọkọ̀ tó fẹ́ kì sọ ọmọ ilẹ̀ ìkọ́ àbí bá jọ ṣèbí yóò sì ti sọ fún ọ láti lọ àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni yóò ti sọ yìí o nígbà tóyún wá wọ̀ tóyún ti ń bọ̀ síbi gíga tí ó di sáà pé oyún òdì nǹkan ayọ̀ máa lọ ló wá rejú àgbo ló wá dàsọ ẹ̀tẹ́ wọ̀ alábùkún bàbá rẹ̀ alábùkún ni wàyí àmọ́ wò mí ọkọ ìyá mi àṣàkẹ́ẹ̀dù ọ̀ní dààmú dààmú òní ṣọ́ọ̀ṣì o wòrùn táwọn yìí ó tó gbẹ̀ṣọ́ ẹnìkan wà tó bẹ̀rù rẹ̀ dógbòdógbò ni òní òní gbọ́kàn ní gbà tó bá fojú kàn báyìí tó bá mọ̀ pọ́ ọtí rẹ̀ fẹjọ́ sùn ọ̀rọ̀ tán ní bẹ́ẹ̀rẹ̀ wa tó kù bẹ́ẹ̀rẹ̀ wa ta tó kù ní bẹ́ẹ̀rẹ̀ pátápátá lóòótọ́ mo dùn lọ àmọ́ òun ló kù ní bẹ́ẹ̀rẹ̀ kì í fẹ́ mẹ́jọ lọ sùn rárá bẹ̀ lọ́tọ̀ lọ. wá lọ ọ ní èmi ìyá ìdírọ̀ tútù mọ́rọ̀ gbígbóná ni mo rán ọ sí i tí mo dá ṣáájú rẹ mo pọ́ láṣẹ ni n ò tá lábàá. ọ ní mo ní ọ̀nà tó bá gbà tí ó fi bá àbúrò rẹ sọ̀rọ̀ tí ò gbọ́ sí lẹ́nu ọkọ̀ ìfífẹ́ ni o torí wọn ìfẹ́yìn wọn ìlóyún fẹ́ nìkan kọjú fi ilẹ̀ ọmọ yẹn ní nkẹ́ ọmọ àbúrò yẹn ní nkẹ́ lọ́wọ́ kò gbé lọ́wọ́ alẹ́ ilé tí kún lọ́mọ náà mo bá lè pẹ́pẹ́ ìrìn jìnnà ni wọ́n gbọ́ lè gbé bá kè gbọ́rọ̀ wò mí kò wá paláṣẹ fún ọ ní mo ní gbogbo ọ̀nà tí ọba gbà tí ó fi ju ọkàn àbúrò rẹ̀ kó mọ bí ó ṣe jù ú o ọkọ tó o fẹ́fẹ́ fífẹ́ ni o gbogbo ọ̀nà tí ọba gbà kó gbà á o torí ọtí lóyún jẹ́wọ́ fún kọ́ ọtí lóyún fún èèyàn kan ìbímọ fún èèyàn yóò sì bímọ ọ wọ́n ìṣábà dọ́dọ̀ mọ́bẹ̀ ó ní bàbá rẹ ní ìtẹ́ kọ́ jíṣẹ́ fún un ibẹ̀ ni ọmọ ìgbàlẹ́ o tó o bá ìtì jíṣẹ́ fún un tó bá wí wá sọ mi ń hàn yín àbáwà mi ò bí ọ àyà mi ti bẹ́ẹ̀lẹ̀ òbí bàbá rẹ ò ní bẹ̀mí náà ní alágídí ibú kí ni ìṣẹ́lì tètè lọ́jà e. ẹ jẹ́rẹ̀ mọ́ lọ́mọ́sùkú mọ́ wájú rẹ̀ mọ́ ọ̀rùn rí aṣáà rẹ̀ ọkọ iná lọ sí jíjẹ fún wo. tó bá jẹ́ gbogbo ọmọ ìtọ́ nìyí a kò gbà mọ bíbí inú rẹ nù gidi náà o ti fagídí ba gbogbo nǹkan kí ni bá kárí ah, ah, ah. mo fi jáde. gbogbo tó ṣe ni mo ti gbọ́ mo báyìí jẹ́ kí kọ́ládé dé bàbá ẹ̀ jẹ́ kó dé ohun tó kàn lọ́bẹ̀ tó fi wà ro ọwọ́ á fi yé mi ń gbọ́ báyìí má sunkún máa olùrẹ́rọ̀ ẹkún o ó ti tó ah, ọmọ mi ẹ̀ṣọ́ ọkọ̀ yìí ọmọ ẹrù ọ̀fà ewu àlọ́ máa di ilẹ̀ dógún ìwọ ló máa gbọ́n ìyàgbọ́n máa gbọ́n ìyàgbọ́n máa gbọ́n ilé máa gbọ́n òkò kọ́ládé jọ ń gbọ́ kí ni àwọn àna ẹ ṣe fún ẹ tó fi lé wọn sọnù ṣé bàbá ọkọ ló ṣẹ̀ ni àbá ọkọ ló ṣẹ̀ agbóògùn kẹ́mi ọmọ mi ló ṣẹ̀ sọ fún mi mo bẹ̀ ni o sọ fún mi o tó bá yẹ pé mi ni ó kù ní bàbá fún ẹ lólórí ẹbí wá ṣàlàyé fún mi. olórí ẹbí ọ̀wọ́ ńlá tí ń bẹ lára yín ò ní bàjẹ́ ọ̀wọ́ náà ni mo fún yín ní wákàtí ọ̀wọ́ yìí ọmọ tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín kì í sọmọ tó yẹ kí n jírí lónìí rárá ìjókòó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀ ó mú nǹkan ìnira lọ́wọ́ òun ò sì fẹ́ sẹ̀yìn ẹ dákun bí ọba lè kú ò láàrin yìí wọn kú òfun. kọ́ládé ǹdọ́ bá ṣe ní kò sọ ǹdọ́ ǹdọ́ bá ẹgbẹ́ ọmọ ìlú ṣe sọ fún mi kọ́ládé sọ fún mi. kí ni gbogbo rádaràdà tó ń ṣe yìí obìnrin yìí kí ni tó ń ṣe yìí kí ló já mọ́. kọ́ládé kọ́ládé kọ́ládé dákùn dábọ̀ fíyèdè nù. ètùsẹ́ bàbá ẹ dákun ẹ má jẹ́ kí n sẹ̀yìn ẹ má jẹ́ ń sẹ̀yìn wọ́n fẹ́ sẹ̀yìn ẹ̀yin sẹ́ni tí mo lè sẹ̀ ẹ̀yin yọ̀ǹda àsìkò yìí fún mi láàrin yìí bí mo bá ìdúró láàrin yìí tí mo ń rí ọmọ yìí sójú gbogbo tí mo bá ṣe láàrin yìí yóò lòdì sí tẹ́ ẹ fẹ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ kí n máa lọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun kọ́ládé kọ́ládé ẹ ṣe mi sá bàbá kọ́ládé kọ́ládé ah, ìyá jẹ mi kọ́ládé ah, ìyá máa jẹ ah, mi odidi ògùn kẹ́ni òtítọ́ òtítọ́ òtítọ́ wọ́mi ogun kì í wọ́ rírì káwà ríru ogun kì í wọ́ rúru káwà rúru fílẹ̀ kò máa lọ bá pé mi ni bàbá ẹ̀ tèmi ló sì máa gbà ó kàn jẹ́ kọ́ńdá kọ́ńdá kiri ni ó sì máa gbọ́ tèmi ṣùgbọ́n fọkàn ẹ balẹ̀ kó ṣe wú tí ẹ ló sì máa ṣe ṣùgbọ́n gbéra ọmọ mi. Hmm, ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi mà ṣàánú mi àbí irú bàbá wo leléyìí báyìí ìjọ́ wo mo fẹ́ ṣe eléyìí dà nígbà tí ò ń ṣe mí nìkan ọlọ́run mi má jẹ́ kí n rí dààmú o bàbá mi kó sí bàbá mi nínú ṣàánú mi. ẹ ṣeun ẹ wo ọ̀rọ̀ mélòó la fẹ́ sọ tá a fi rọ sí ọ̀rọ̀ yìí ṣókùnkùn lójú àwa náà ń tọ́ ta kókó lórí ọ̀rọ̀ yìí tí àna mi fi ń bínú kò yé mi o ìdí rèé o tá a fi ní afọ́rọ̀ àgbàtọ́. ẹ lọ ẹkú kàlẹ́ balẹ̀ ọjírì ọjírì kára ó lè wà ara rẹ inú ẹ ó dùn. ọmọ ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu ọmọ àwọn ọkùnrin. ṣé torí àwọn arákùnrin tẹ́ ẹ ṣe ránṣẹ́ pè mí rèé. Ah! má ha má ha wò mí baálẹ̀ abúlé wọn lọ́lọ́dán ńlọ́pàrọ̀ kò ránṣẹ́ sí mi pé kí n yanjú aáwọ̀ tí ń bẹ láàrin yín ó sì mọ̀ pé àpapọ̀ àwọn ọba aládéládé ni wọ́n fàṣẹ sí mi lẹ́nu pé máa pàṣẹ. baálẹ̀ látọdún náà tẹ̀sí ti ń pàṣẹ náà gbogbo kókó ọ̀sẹ̀ tẹ̀ ń ta mo dédìí rẹ̀ tú rí mo fẹsẹ̀ tàpá àṣẹ yín dànù tó bá jẹ́ pé tàwọn arákùnrin ni lẹ bá wá bàbá ah kò sọ̀rọ̀ mbẹ́ o kò sọ̀rọ̀ mbẹ́ o nílé ayé kan so tá a wà yìí ìdúró èmi wọn ó lè jókòó èrè wọn fẹ́ máa rí wọn sójúmọ́ rárá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ìbálẹ̀ ìlú wọn yóò ta kìjì yóò wà fẹnu kò yín létí àìjẹ́ bẹ́ẹ̀ bí ilẹ̀ ó bá padà tí ó yìí dọ̀run èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá wá yìí ẹja ni kì í sàkàn. sẹ́mẹ̀ ẹja ni ẹja ni. ẹ̀yìn. Hmm ẹ wò mí. ohun tá a bá fẹ́ ó bàjẹ́ ó ní bá a ti ṣe ohun tí ń bí mí ẹnìkan ò mọ̀ ọ́ ẹ̀yin náà tẹ jókòó ọ̀rọ̀ tẹ bá wà yìí ìdí tí yóò ṣe lójú ìtú náà èmi náà tẹ kẹjọ wá bá ó ṣókùnkùn sí mi o àmọ́ ohun tá a bá fẹ́ ó bàjẹ́ ó ní bá a ti ṣe ẹ fọwọ́ baálé ọkọ ìlú ṣé bẹ́yìn lẹ ń pàṣẹ ìlú yìí ẹ ṣe lè pàṣẹ fún ẹ̀yin ọ̀rẹ́ mi ah, ṣé nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yìí máa gbọ́ mi ó dàbí ìpè náà kàn ń fi jújú kan bò mí lójú tó di òye mi nú ọ̀rọ̀ yìí. ọ̀rẹ́ mi kò sí jújú kankan bẹ̀ sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm? ó sú èmi náà ó tojú sú mi ìdí rèé tí mo ṣe ní sùúrù o kìí ṣe pé mi náà ò lè bínú ọmọ mi lánàá kó tó dè ní àmọ́ kí ni ká ti á gbọ́ kí n wá máa bá bàbá ìyàwó ọmọ mi jà ńlọrọ̀ tèmi náà ṣe sojú rọ̀gàdàn tí wọ́n mọ tí wọ́n sọ. baálé ọkọ lò ọ̀dà ó yé mi ẹ bá ní fún igun òtún lò tó. bàbá baálẹ̀ ẹ afọ̀rọ̀ náà lé yín lọ́wọ́ àwa ò tún mọ ọ̀dọ́dọ̀. ilé mi lélẹ́dùn àlọ́wọ́ ìdùnnú sì bá yẹn jẹ́. èmi ni mo ránṣẹ́ pé ọ òòrùn tí yẹn bàbá sọ wípé ojú atúnra rí òwe àkàlà òwe àkàlà ló ṣẹlẹ̀ yìí nígbà tá a bẹ́ẹ̀ sọ títí títí títí títí pé ọsàn tó bá rí gbajúmọ̀ tí ò bá jábọ́ ẹ̀yìn oko ló máa fi mu sórí ayé ẹ̀ sórí ayé ẹ̀ ṣé ní tí ojú bàbá ọkọ ẹ rí ń jọ ọmọ mi mọ̀ ṣé wọ́n gbàgbà kò ju ọmọ ọkùnrin kò rí tọ́lá fẹ́yàwó kódà atẹ̀yìn kọ́gbọ́n akétí ajẹ́gbọ́n gẹ́gẹ́ títọ́ lọ́sọ̀ fẹ́ pamọ́ sórí ayé nísìn ikùn rí o dẹ̀ǹkù yìí o èdè táà torí ẹ̀sà ló sáwọn eléyìí o tó wá rí ayé ẹ orí ayé ẹ tó ẹ lọ́ọ́ ayé ẹnu ẹ o. mo rò pé ẹ̀yin ló yẹ kẹ́ máa tù mí nínú mi ẹ tí wàá ń sọ̀rọ̀ burúkú sí mi báyìí. ọ̀rọ̀ tunu ìrẹ̀jẹ̀ bíi bàbá tunu kì í máa sọ̀rọ̀ tunu kẹ́nìkan jẹ̀gbìn kan wá so kara ògùn mímu lọ́rùn kórí kí n máa gbé káàkiri ìrẹ̀jẹ̀ bíi bàbá tunu ìtùnú adéwùsì ni orí ayé ilé ìgbìmọ̀ ìpàṣù ọ̀rí ikùn lọ́wọ́ gangan rẹ títí òṣèlú mi máa yìí sórí gbogbo ẹ̀ báyìí ṣùgbọ́n àǹfààní kan wà fún mi mo ò bá pè wá bí kò wá ṣẹ̀sìn ni pé ibi tí mo ti pè ǹjọ́ sí iná ni kò tún wá ṣẹlẹ́yà tó o bá dú tinú ẹ̀ ilẹ̀ àyè sì wà fún mi láti fẹ́ ọ torí mo sì nífẹ̀ẹ́ mo náà jẹ bẹ́ẹ̀ ẹ ire o ire o. bàbá èmi náà ti ṣetán mo ṣetán ló dápọn mọ́ mi lọ́wọ́ yìí mi ì mọ̀ pé bó ṣe máa rí èrè. kò ì dápọn kò ì dápọn rárá rárá nítorí ojú orí ojú tó yẹ kẹ́ ẹ fi rí ìrẹ̀lẹ̀ fi ń tẹ̀lé mo ṣọ́jọ́ sí sábà lọ́wọ́ kọ́ bá wọn fẹ́ ké ọ̀rọ̀ ẹ̀ lọ ah! ìdí òjùmọ́ o ikú ti ti dìjáde iná tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lè wá síra yìí. àṣà ò ní gbọ́mọ ẹbí ẹ̀mí lójú mi kó mọ́ fi hàn bàbá ògùn kẹ́mi. n kí ọ. n bọ́dà. ẹ ti ṣe kí ló dé ọbẹ̀ mi lẹ̀ máa lé ni mò ń lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi mò ń lọ rèé sagbo. agbo kíni. agbo fàájì. fàájì ìbúwo ṣé fàájì yẹn ń sá odidi ọmọ nù lọ́wọ́ èmi àti ẹnu ilé ọ̀já jọronú bá ṣe rí ọwá ní agbo fàájì ló kàn irú agbo fàájì ìbúwo ni. ṣé wọ́n sọ fún ọ wípé èmi mo fi ọmọ rẹ nú àdó tí mo gbé mi ni àbí ọwọ́ adélé ń ṣègùn wọn lé mi mọ kànfà. èmi ò mọ ọlẹ sọdẹ̀bà kó o gbé jẹ o ṣùgbọ́n èyí tèmi rò gẹ́gẹ́ bí ọgbọ́n obìnrin ni pé ó yẹ ká jókòó nù ilé ká jọ ronú bá ṣe rí ọmọ òṣùpá kejì ní lọ yìí ṣó yẹ ká má rògùn kẹ́mi. obìnrin yìí tí n bá ní kí n tẹ̀lé ọ̀rọ̀ ẹnu rẹ ó kó bára rẹ tí gbogbo ìlú ó sì mà sí rí tó ṣètìlẹ́ ìjó náà. ìwọ rẹ kọ́ ni kì í ṣèwọ rẹ ni ọmọ tó bí níwọ̀n bí ara rẹ tó mu yàn lọ́yàn rẹ méjèèjì ó jáde nínú ilé ọmọ sí ibi ọ lọ ọwọ́ ń kó ràn mí ọ̀ ń kó ràn mí. èmi. wo bí tọ́ ọ bá sọ́ra tọ́ ọ bá sọ́ra ń tí ẹsẹ̀ tílé ijó náà gbogbo gbàgede ìlú ní ọmọ. pọ̀ sáàrùn òde fàájì sọ adébọ̀nsẹ̀ lọ àjọ lọ ni ọfẹ́ lọ sẹ̀sìn lọ ni wọ́n fi ọsẹ̀ lẹ́yà bí n bá sì ń bọ̀ ọ lọ báyìí àtiwọ́ àtàwọn ọ̀rẹ́ ẹ̀tọ́ ẹ fẹ́ lọ ṣe fàájì ẹ jọ kàbùkù pọ̀ ni. àfi kọ́ ọjọ́ kò ká ya àjọmọ́ ọwọ́ ọmọ mi. bí mo ṣe ń lọ yìí. bẹẹni. ọ̀dà kò burú ọ̀dà kò burú gbẹ́ndú ló yìí rí gbẹ̀ndù gbẹ̀ndù ń bọ̀ wá tú ọ lásán wò. Eh, tẹ̀lé mi tẹ̀lé mi. èmi ò tẹ̀lé ọ ìwọ so. Eh, obìnrin. wọn so. Eh, obìnrin má kó bára rẹ. jáwọ́ ọmọ mi jáwọ́ ọmọ mi o. wọn so. sọ́mọ lọ ni sọ́ọ̀ ni dúró ni. ìwọ ọkùnrin ṣé ẹjọ́ ní burúkú tó yọ mí jẹ́ ìsìnà yóò tó ṣe fún mi dá odidi ọmọ nù lọ́wọ́ mi ọba wa ọba wa ìwọ ọkùnrin yìí ẹlẹ́dàá mo fi àìjọba ṣe lọ ìwọ òpònú aláìlérò yìí abunú ọkùnrin inú ilé òtòrò rẹ̀ ṣèfàjọ́ lọ́ọ̀ni ọkọ̀ ọgbọ́n yìí lọ́kọ̀ wá gbọ́n bá mi lé ìwọ ṣẹ̀dá mi ṣàánú mi kò lẹ́gbọ́n kó rábúrò ṣàánú mi ọlọ́run mi ìwọ ìṣẹ̀dá mi ṣàánú mi ṣàánú mi níbo lògùn kẹ́mi wà. <laughs> bàbá mo ti wọ̀ yín níyàwó ẹ̀ka sùn. bàbá etí yín mélòó. méjì. kí lẹ fi ń gbọ́. ọ̀rọ̀. nípa ọ̀rọ̀ ọmọ yín ògúnkẹ́mi ló gbẹ̀ndé àyín o ògúnkẹ́mi yóò sí ní abúlé wa rárá o kódà ibi tí wọ́n gbé lọ kò sẹ́ẹ̀dá àlàyé kan tó lè mọ bẹ̀. àwọn aráabí wọ́n ń kó oògùn bọ̀ wá bá yín bàbá o kẹ́ ẹ múra kó le ìdí tí mo ṣe ní wá bá yín kí n ṣàlàyé fún yín rèé o bàbá kẹyà wá nǹkan ṣe sí kíákíá kan tó wá fogi pa yín mọ́lé. ọ̀kàrè ọ̀kàrè ekuru mi ò mojú gbà ojú náà kú mọ̀mọ̀ wọn náà sáré mi mọ̀ pé bẹ́ẹ̀ nìkan bá dá fèrèfèrè mi kọjá ikú ní ọba mbẹ́. bẹ́ẹ̀ ti ń rí bàbá. wo bí wọ́n ti ń ṣe náà mórí hàn wo bí wọ́n ti ń ṣe mórí hàn mórí hàn ìwọ máa lọ tiẹ̀. ẹ̀sùn orí yín náà o. you ọ̀run o ìgbà tó kàn wò ibikíbi tí ogun kẹ́mi bá wà àrùn gbéra kó lọ rèé bá. ọ̀kàrè ọ̀kàrè. láì ṣe pé mi ìgbálẹ̀ kí n tó sùn lánàá ẹ́ gbogbo lẹ́sùn àdọ́sùn wa kí ló dé wọ́n ní tí ń ṣe ọ́ kò sì sẹ́nì kankan lé o ọmọ màdáràn o nìkan ń sọ ń lé. Àyìnkẹ́ lẹ́kújọ́ mẹ́ta ẹ̀lẹ́ ẹ̀lẹ́ Àyìnkẹ́ dákun sóò bá ń gbúrò oògùn kẹ́mi náà ni orí pé mọ̀ ń wọ́gùn kẹ́mi mo mọ̀ wá gbogbo bí tẹ́ ẹ̀ mọ̀ ń rìn sí àti gbogbo bí tẹ́ ẹ̀ ti mọ̀ ń rìn ìtajà ẹ ṣàánú mi n ò rógùn kẹ́mi. ìyá wa gbogbo ń tẹ́ ìwé rẹ̀ mo gbọ́ bó bá di ọ̀tún la rọjà kan tó bá dọ̀tún la yẹn màá lọ sọ́jà màá bè lọ́wọ́ àwọn àrò tá a jọ ń tarẹ̀ pé báwọn ṣe bá mi gbúrò ogún kẹ́mi ọ̀rẹ́ wa sí i. dákun má wàá gbàgbé mi torí pé àìrí ògùn kẹ́mi kò tẹ́ ń lọ́rùn ìlú òdìkejì ibi tẹ́ ẹ ti máa rè tajà gbogbo wọn náà ni ẹ bá ń sọ fún gbogbo àti à ń lọ Ọ̀ṣunbáre àti à ń lọ sí Ọdẹ́sán gbogbo wọn ni ọba ń sọ fún tẹ̀ mọ́ tajà dé kẹ́mi ò lè sọnù kẹ́mi ọ̀rẹ́ mi. èmi náà mọ̀ pé ò lè sọnù kí n rí náà ni. ẹ fọkàn balẹ̀ yá wa tó bá di ọ̀túnla gbogbo ohun tájú padà pátá ni wọ́n kárí kárí. ayé rẹ tó bá tó bá fi tó yà ẹ̀yìn ìyá ìbáyé ọ̀túnla ẹ ṣèwé fúláyín lọ́kàn balẹ̀. mo dúpẹ́ o lẹ́ o kílé o. bàbá àkànjì. ǹlẹ́ o ìyá àkànjì. ẹ wo ẹ sọ fún ọkọ àwọn ọmọ yìí kọ́ amúyàwó wọn kúrò níyìí o. kí ló dé. torí kó má bàa kú sí yìí ni. èsì eh! abóòrí bó o ṣe fẹnu pekú jámbálá mi bá bí ọmọ nìwọ náà. bàbá àkànjì. a kì bá ní tan káfa ní tan ya o ká má ṣoore dárò o mò ń sọ fún yín o mi mórú oore ti yín o. ìyá àkànjí ìwọ náà fọ̀rọ̀ sírù ara ẹ wo bàbá wa jẹ́ pé àkànjí ọmọ wa ńlọ fẹ́yàwó táìsàn báyìí wá kọlù ṣé a ti bóde ni àbí a dà padà sọ́dọ̀ àwọn tó ní. ìgbà tí òsì ń sọ ọmọ wa ńkọ́. ẹ sọ fún àwọn ọkọ ẹ kán wá gbéyàwó wọn kúrò níyìí ni tèmi nìyẹn torí tó bá kú sí yìí ẹ̀yin nìkan lẹ́ẹ̀ forí fa o. mo sọ fún yín. ọ̀dọ̀ ẹ̀ bó bá jẹ́ yìí ò ní kò lè kú o eléyìí ò ní kú àbọ̀ ọ̀gbọ́ kò ní kú á ẹ ṣe ẹ ṣe nítara ọmọ báyìí ẹ ṣe rí ṣe báyìí wọ́n ní ẹ fẹ́ràn ọmọ làkejì yín gẹ́gẹ́ bí ara yín ṣé àwa jẹ́ pé ntẹ́mi náà gbà sọ́dọ̀ yìí ọ̀tẹ̀ ńlọ́rùn ni. Ah, ah obìnrin mà lérò kúkúrú o sí ọ. irọ́ lọ pa o eléyìí ò ní kú ọmọ ìkúlẹ́wọ́ ń kọlà sí ọ kò ní kú o ọba àmọ́ fò lókè kò ní kú. báyìí ó tojú sú mi o à á pọ̀rọ̀ yìí lóore tí ń láwọ́ nù. kàkà gbọ́sẹ̀ lára àyè àjẹ́ obìnrin tó ń bíjọ ẹ̀rọ àbákanjí sáà lọ yọjú sáwọn. bàbá Kànjí ní kí n yọjú sí i ṣé kì í ṣe pé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ látẹ̀yìn. èmi ò mọ o. ọ̀dà ọ̀làjire fi ọkàn rẹ balẹ̀ ibi ó bá lè náà làbọ̀ ọmọkùnrin ó yẹ kémi gan ti fà ẹ̀yìn àmọ́ nìkan ìkó omi tán ká tó kó o tù. èmi ò mọ owó ẹlẹ́dàá àtẹ̀mí bàbá mi n ò mọ o. fẹlẹ́dà alẹ́ gbogbo ẹ̀ ní ọ̀dà. wọ́n lọ yọjú sí bàbá àkànjì. Hmm ọmọwé ẹlẹ́dàá tó ní o. ọwọ́ bàjẹ́ ìlà ìbákan Àlàbí ọ̀rọ̀ tó bá kan gbá ìṣe ní kagbọ̀n. ẹ̀yin bàbá Àkànjí Àlàbí ọ̀rọ̀ tó bá kan gbè ìṣe ní kan gbá ẹ dákun ẹ gbà mí lórí ọ̀rọ̀ ọmọdé yìí ó mọ̀ ń sú mi bọ̀. Àlàbí eh? bá ọ bá mọ tí mo ránṣẹ́ sí ọ sí ò ní máa sọ gbogbo ìtọ́nsọ yìí eh. wò sórí bọ́mọ ìṣèwà kọ̀tẹ́ ìmí gan lọ́rùn nítorí pé ń bọ̀ ń bọ̀ àwọ̀là dẹ́dẹ́ èmi pẹ̀lú rẹ̀ àjọ débì kan báyìí báyìí báyìí. tí ọ̀gbọ́dọ̀ dọ̀la. bọ́bá yéégún ọmọ yọ rẹ̀. ọ̀rọ̀ yìí ò dùn ọ́ tó mi. bàbá àkànjí bàbá àkànjí òkú ẹ dákun ẹ máa ẹ wá. alábí. èyí dá obìnrin lóhùn èyí tó bò wọ́n lóhùn. ẹ ǹlẹ́ ìyá àkànjí. bàbá àkànjí ẹ dákun ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín nìsín kán máa mú ìyàwó wọn lọ́wọ́ lọ́ báyìí obìnrin. tí mo fẹ́ wí fún yín ojú bá ń lọ ẹni kan máa mú lọ o ah! kan máa mú lọ. ọ̀ bọ́dẹ̀ dá sọ́jà elérò ah, ah. bíntín kínú alábí kọ̀mọ̀tì nǹkan kan jẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ bọ̀ hmm. ọ̀rọ̀ ọlọ́gbọ́n ìtàsí hmm. táṣìírí yàn ní yàtọ̀ alájọ débì kan lónìí àbọ̀yà ilé ò gbọ́dọ̀ ṣùgbọ́n wa torí a gbọ́dọ̀ dúró wọmọ yìí ó bó ṣe wà yìí àjọ débi kan máa bọ̀ ṣé ẹ̀mí rẹ̀ gbé. Ah, gbogbo ibikíbi tá a bá lè torí bọ̀ lórí ọmọ yìí torí ọmọ yìí ò gbọ́dọ̀ kú ah! lọ. ẹnu ẹnu ni obìnrin bí lòun kọ wọ̀gbọ́ àkékè ló ní kí wọ́n má lè ké wa bẹ́ẹ̀ ni àlọ́gbọ́n ló ní kí wọ́n má lè fọ́hùn onílé adé ẹgẹ́ adé tutù bí ọ̀sìn onílé ṣe mí pẹ̀lẹ́ ibi ire ń lè rìgì àlọ́ ń gbé mi rè ibi ire nítorí ifá òkú kì í mọ́mọ́ lẹ́ẹ̀mejì kẹ́mi kẹ́kẹ́ wọn lóde kẹ́mi kẹ́kẹ́ gẹ̀mí gẹ̀gẹ̀ wọn lóde gẹ̀mí gẹ̀gẹ̀ àdíá fún Ọ̀rúnmìlà ọ̀kan lérú gbárùmọ̀lẹ̀ ní bàbá báròde ẹ̀wí falára ẹ̀ ní kí wọ́n fẹnu yọ̀ ìwí ti wá ẹ sọ fájì rẹ̀ ní kí wọ́n fẹnu yọ̀ ìwí ti wá torí ẹnu ẹnu lobìnrin fi ń sòsù sọ̀wọ̀ gbó tó <laughs> ibi awílàdé yìí o ẹ̀sùn mọ̀yìn ẹ̀sùn mọ̀yìn tó ẹbọ kàkà tí ń ka igun láyà ńlá gbé wáyìí nítorí ògùn kẹmi ni hmm. kíkú ó dẹ̀yìn lẹ́yìn ọmọ náà àrùn sì ti lọ nítorí pé àwọn tó nílẹ̀ àwọn tó láyé ti gba ẹbọ yìí hmm. ẹ rí bàbá àpò yìí ẹbọ yìí lẹ́ẹ̀mẹ́ta nígbà tá a bá kú òní hmm. àwọn náà gbẹbọ olúgbọ́n láyé olúgbọ́n wọ́n ti gbẹbọ ayẹrẹsà láyé àrẹsà wọn ò kórè lórí nífà bẹ́ẹ̀ ni wọn ò kéré lórí aláwo ohun gbogbo tí wọ́n bá dáwọ́lé ní tùbà ní tìṣẹ àwọn ti fi ta lára fara rárá ti jáwọ́ àti fi ní ajérò fájìrò ajérò ti yẹsẹ̀ ọ̀sán gangan là gbẹbọ ìyọnú ayé ó di gbére ikú lọ ńlẹ̀ yìí ó di gbére àrùn lọ ńlẹ̀ yìí ó di gbére òkú lọ ńlẹ̀ yìí ó di gbére àti èyí lọ ńlẹ̀ yìí ó di gbére ó di gbó aláwọ̀. Jíire! Jíire! Jíire! Ah! kí ló dé ògúnkẹ́mi ti kú. ó ti kú ògúnkẹ́mi ti kú. mo dé mo ti dáhùn ògúnkẹ́mi kú mo ti ṣe àgbàgbọ́. kí ló dé. ògúnkẹ́mi ni ògúnkẹ́mi ti kú. mo dáhùn lọ. ló dùn mọ́ rí ah, kí lélẹ́yìí irú kàtàkàtà wo re Olódùmarè kí ni kí n ti sẹ́nu wí. báwo mo ti ṣe àgbàgbọ́ irú àkọọ́lẹ̀ ẹ̀bù wò lélẹ̀ yìí wo. báwo ni sí àbákúbá yìí o. mo ní o dákẹ́ wọ́n jẹ́ kára àdúgbò pélé a lórí kí ni tó ń bá a kiri. ṣé bàbá rẹ mẹ́lẹ́. bábí mo mọ̀ ti sáré mo mọ̀ kú ọ́. Ogun kẹ́mi kú. Ogun kẹ́mi kú. Ọ̀dẹ́rùn-ún.

tọ́lọ́yún àti ikú. ọ̀yàkẹ́ ọ̀kúrọ̀ ọ̀jẹ̀dá pọ̀tọ̀ ọ̀kúrakàtà ọ̀jẹ̀ ìkúlẹ̀ àti ọmọ. ọ̀kúrọ̀ ẹ̀dáyẹ. Ah, ah. ah, kẹ́mi ti kú tọ́yún tọ́yún o. ẹjọ́ oyún yẹn kọ́. oyún alẹ́ yọ̀pọ̀ tún bẹ̀rẹ̀ oyún. ìkúlẹ̀ àti ọmọ. káàbọ̀ jalẹ̀ ó kọ́ ọ jáde ó kọ́ ọ. yóò gún kẹ́mi ọ̀pọ̀ àpamọ́ra dákun hmm. dákun ọba òkè oníjà ríru eléyìí mọ̀ dákun ọkọ àpamọ́ra ọkọ ọmọ ṣe ọba hmm. òkè òní fi rú eléyìí ṣàdánwò fún gbogbo wa o. mo wí òkú kẹ́mi yọ ọ lọ láàrin yín po mo dúpẹ́ o ọba òkè ò ní fẹ̀yìn sàwátì báyìí o ẹ ní pọ́sọ̀nù máa lọ o. àmì o. Ah, olùkọ́ mi mi lọ. wọn wá bí wàá pọ̀ lẹ́kùn. ìyá wa ẹlẹ́dùn àárẹ̀ yìí lẹ́kùn o a ti fẹ́ máa lọ lọ́rùn a tún máa dé bí o ẹ ṣe ọlọ́run rẹ̀ yín lẹ́kùn o òkú kẹ́mi òkú kẹ́mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o wọ́n tẹ̀léra wọn ni o ah, nǹkan ṣe o gbọ́. já pamọ́ra já pamọ́ra o já pamọ́ra dákun ọ̀gbọ́n orí ọlọ́ mo gbọ́ mo ní dúró ojú ọ̀pọ̀ àpamọ́ra. eriwo ń bẹ lọ́run. ọmọ eriwo ń bẹ lọ́run. òkú kẹ́mi ń bẹ lọ́run. ó ń bọ̀ ó bẹ́ẹ̀ dé o. ọmọ eriwo ń bẹ lọ́run. ẹ wo ẹ wo bí báyìí ẹ wo bí ẹ wo bí ẹ wo bí. Ah, àṣé lóòótọ́ lọmọbìnrin yìí kú toyúntoyún hmm, ah, ó mà ṣe o irú àyẹ̀wò gan ló lérò pọ́kọ rẹ̀ ó wà. aya èèyàn kú toyúntoyún báyìí ó wá ń béèrè pé irú àyẹ̀wò lọ́kọ rẹ̀ ó wà. Ah, ọlọ́run ọba lọ́rùn ẹ̀dá lẹ́kùn ah, nǹkan burúkú leléyìí o burúkú ni ìwọ ò rí obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ nígbèsè ayé rẹ̀ ó wá kú mọ lórí báwọn tó ń tóyún. ikú lọ àrùn lọ òfó lọ ògùn kẹ́mi ń bẹ lọ́rùn ó ń bọ̀ ó fẹ́ dé o ọ̀bẹ ìrìwó ń bẹ lọ́rùn ògùn kẹ́mi ń bẹ lọ́rùn ó ó ń bọ̀ ó fẹ́ dé o ọmọ èrìwó ń bẹ lọ́rùn. ọmọ èrìwó ń bẹ lọ́rùn. ọmọ èrìwó ń bẹ lọ́rùn. ògùn ń bẹ lọ́rùn o. láyọ̀ ibà ló wà wo àǹtí yẹn. tó lóyún tó kú yẹn ibẹ̀ ni mo wà látẹ̀wọ̀n jẹ́ ká lọ wò. wà wà wà wà bí wà bí mọ̀nù ẹ̀ nẹ̀lẹ̀ fílàmì jẹ́ yìí.

ẹ kú ara fẹ́ra kù ọlọ́run mọ̀ níjà rírú ẹ̀ mọ́ ah! ẹ kú ara le ìgbà tí mo rí bí wọ́n ṣe gbé òkú ògún kẹ́mi lábúlé wa náà tí gbogbo àwọn aláwo gbé yíká gbogbo ìlú ah! ara abiamọ ta mí kò sí abiamọ kan tí ó wà ń bẹ̀ lọ́jọ́ náà tí ò ní káàánú bàbá. Ah. ọlọ́mọ fínà ọmọ jó wa ẹ ṣe pẹ̀lẹ́. àṣàkẹ́ ẹ gbàgbèjì wọn ohun tó gbé sáré èrò tí ń gbaṣẹ́ lọ́wọ́ wọn ṣe báyìí ọlọ́jà jàǹtàrà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ó ti ń gbaṣẹ́ ṣe lọ́wọ́ wọn iṣẹ́ ẹ̀kú ni ọba wà kì í ṣe ẹni wọlé mi yóò bá kú mo kú bá ń dárò ara mi ó o àbí obìnrin súnmọ́ bí kí n sọ nǹkan kan sí ọ létí. ọ̀ha òbìtìbì dúró òbìtìbì dúró òbìtìbì dúró àwọn ògànná nílẹ̀kùn yálùlẹ̀. síta kí òkú rẹ̀ kó ṣubú lẹ̀ gbaragada kí wọ́n máa wá wọn kiri èmi ra ọ̀rọ̀ onípẹ̀pẹ́ àdá ẹ dáko lọ́nà ẹgbẹ̀fà ikú òróró lẹ̀ máa pariwo bẹ́ẹ̀ bá dáko lọ́nà ẹgbẹ̀je ẹ máa sọ̀rọ̀ yíyanràn ìdà tó mú kò pé méjì a máa bẹ́ ni bíkíbi bá wà ikú ọba yín lálejò. òkété yín tó jáṣẹ̀ ó súnjọ́ òkú ẹ̀ wájú ni. bí a ti ń dàbọ̀. Ah, <laughs> tó tiré màtọ́ rẹ̀ mi ó tún mọ̀ pa ń lọ ibì kan nu. mo jẹ́rìí yín mo mọ̀ pé gbígbé yín bá fà <laughs> ìkara wọn á tẹ̀lé. àmọ́ ẹ dúró o mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí o ṣé ẹ mọ̀ pé dìgbòlugi àtàsíwé pọ́nbélé ni bàbá ìyàwó jíire ojú mi méjèèjì báyìí ni mo rí bàbá ìyàwó jíire ẹnu ọ̀nà àwọn jíire bí tí ń pègèdè ní ń pàyàjọ bí tí ń pègèdè níranjú wọn níranjú wọn nílẹ̀kùn mú gbàràgàrà báyìí iná bá sẹ́yìn. Ah! Ah! o sì fojú ẹ méjèèjì rí. bẹ́ẹ̀ni. kò lè mọ̀ rí bẹ́ẹ̀ ngbèdùmàrè bá ti ń pèsè owó díẹ̀díẹ̀ fún ìyàn tọdọdọ orí ẹ̀ lọ àwọn ah, náà mọ wúgà ta láàgbè gẹ̀ẹ́sì tí ò ní ṣèpàkọ́ lùkè. tọ́lọ sọ. ó ti wá fọwọ́ ara rẹ̀ fàjọgòdì báyìí ó ti lọ yàn kọ́ níbi tọ́wé o ti tágbọ̀n ojú ẹ̀ sì ti rí ní tójú ẹ̀ fẹ́ rí. ṣé o tán ó ní wọn ò lè gbélé wọn ò lè gbóko yìí nítorí pọ́n fẹ́ fẹ́ yàwó. ọ̀rẹ́ wa wo akirija nọ́mbà ó bá ń wẹ̀ <laughs> kó o tún padà lọ síbẹ̀ nǹkan tójú rẹ̀ bá rí kó o fara mọ́. ó ti yóò tẹ̀ fi dóògùn ni. ẹlẹ́dàá ìyá mi ò ní jẹ́ ojú mi ò ní rí bi hmm, àmọ́ o èèyàn mọ̀ burú èèyàn le ọ̀nà bó ní àbí. ẹ̀yin abiyamọ ayé àtẹ̀yin abiyamọ òde ọ̀run ẹ ṣàánú mi ẹ jẹ́ kí n rúre kí n sọ̀re. Ògúnkẹ́mi ọ sọ̀rọ̀ yìí wẹ́rẹ́ bí tiẹ̀ wẹ́rẹ́ náà làgùntàn náà bí tiẹ̀ àfi tíye Yorùbá wu tiẹ̀ yè lókù kọ́nà ṣe wàá gbàdúrà wa kó jẹ́ kọ́ ọmọ yìí lọ jẹ́ ọkùnrin ó kọ tí ì sọ ọmọ ọ̀hún. káyì jèrè àìsọ ọmọ tá a ti bí wọn kì í sọ lórúkọ tí elédùà kó ṣe mí bí mo ṣe fẹ́ bí mo ṣe rú rè kí n sọ láyọ̀ àtàlàfíà orúkọ tó bá sì wọ̀n òun ló sọ. So. jíire ọ̀rẹ́ mi jíire ọmọ àtòkó tó jẹ wọn ọmọ àtàrí sọ̀rọ̀ jíire èyí ṣe tó wá lé góńgó sí àyìn bí alé góńgó bá kújà kí ló dé. àgàjì o ṣé ibi kan bá ṣe ẹ̀dúró báyìí hmm. mo ṣe dá àti bá àwọn ìyá àjàkadì. kí ló dé kí ló ṣẹlẹ̀. èwo la máa bí ní ọ̀yọ́ ó kò wàhálà tí mo kóra mi sí sọ sẹ́yìn rẹ ni. Ah, kò le tó bá òun <laughs> bá a bá kú á jẹran tó ju erin lọ kìí ṣe wípé àwọn èèyàn ó lọ sínú igbó lọ rè perin wá ni wọ́n ń wí bí kì í ṣe ohun tí ojú bá rí wá wo ọ̀rọ̀ tó bá gbẹ lójú ẹni láàárọ̀ dájúdájú ayọ̀ ni ó gbẹ̀yìn rẹ̀ lálẹ́ <laughs> dìde ọ̀rẹ́ mi jẹ́ àná. àní ọ̀ka lọ mọ̀mọ́ ṣe bí ọmọdé. Ah. àdéhùn rẹ má gbàgbé àdéhùn alájíire. bẹ́ẹ̀ni gbogbo ohun tí ń rùn láti bí ìjọ mẹ́ta òní ni ó dópin. èmi náà nígbàgbọ́ pé lónìí ni gbogbo ẹ̀ ọ́ yanjú. bàbá kárólé akọ́ládé bàbá kárólé o mo yín dáadáa Fagbede tẹ́. Yèrè ni. Ìwọ máa ń rè é. Ìwọ máa ń rè é. Ọlájú rẹ kọ́ yìí. Ìwọ. Ọkọ ògùn kẹ́mi. Olójú mi lẹ́nu. Ojú tó wo lónìí ojú náà lórí mọ o. Ikú ni bọ́sọ̀ lọ́rùn ewúrẹ́ náà ni bọ́sọ̀ lọ́rùn àgùntàn. jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, jire, yìí bàbá mi èmi ni. àìgbọ́pọ̀ ewúrẹ́. àṣewọ̀ òkú. mi kú. wọ́n fi ọ̀sẹ̀ kẹ́ẹ̀dẹ fún mi ni. ọ̀pọ̀ àyàn kọ́ládé. baálẹ̀ sàmọlọ́gbẹ́. ẹ fẹ́ pé èèyàn kí ẹ wá gbé mi àbí bẹ́ẹ̀ kọ́. ó ti dẹni okun. tẹ́lẹ̀ gan kan bá yọjú sáàrin tó bá di etí aṣọ mi mú òkú ó di púpọ̀. kọ́ládé wájú mi náà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀dà kò burú tí ẹnu mi bá ga ọ ẹjọ́ rẹ ọ̀dọ̀ ọba ni wọ́n gbé lọ torí ni alákòóso gbogbo ìlú. mo fẹ́ rí mo fẹ́ rí. lọ́bẹ̀ bá mi jí. ń bọ̀. ògùn ah. kẹ́mi fọmọ mi lẹ̀ o. ọ̀làdí olórí ẹbí mọ̀ ń dáhùn. ṣé o rojú ayé báyà bò ni mo ní ṣé o ráyé wọn ní inú bíbí mi ò fi ṣẹ́ mi rán. ẹ̀dọ̀ fún mi ò bẹ̀ lọ́wẹ̀ gbogbo nǹkan kọ́ ní agídí ń ṣe tó ń yọrí sí rèrè kọ́ládé mo pẹ̀ ń jọ kìnìún àná o mo ní máa kúre máa kúre ẹni máa kúre ọwọ́ ara ẹ̀ máa fi ọkọ tí ì kún ló gbọ́ òun rèé. olórí ẹbí kì í ṣẹjọ́ mi àtùpà ń tẹná inú rẹ̀ òkùnkùn ìmọ́lẹ̀ rẹ̀ sì ń ṣiṣẹ́ fún gbogbo ayé rí ta ni irú rẹ̀ ó kàn nínú àsìkò òun àti nǹkan tó tóbi kàràbàtà báwọn ló dín dín ọmọ kẹ́mi rẹ̀ ó bọ́ kò sẹ́ni tí ó ṣe kò sẹ́ni tí ó ṣe ṣùgbọ́n lẹ́yìn ìsẹ̀yìn wá sẹ̀yìn bọ̀ mo tó rí i pé mo sinú bí. àṣùgbọ́n mi dẹ̀ ń bá ẹ sọ mo dẹ̀ ń pè é mo ní ká fi sùúrù yanjú ọ̀rọ̀ yìí o ká fi sùúrù yanjú ẹ̀ o kọ́ tí ikú sí mi o lẹ́rùn mi ń rùn ẹni mi ò rùn kọ́ládé ọ̀rọ̀ lórí bó ti rí ẹjọ́ wo ló mọ̀ pé ọba máa dá wí mi. ẹ̀mí mà ti ṣe tán kú kò sí ebi agbẹ́gidùbú ọ̀nà wọn da kọjá kò sí nǹkan kan tó tẹ̀yìn rẹ̀ bó tẹ̀mí mi ò gbé ọ̀rọ̀ gbogbo tó bá tẹnu ọba jáde mo fàyàrọ. <laughs> kọ́ládé kò ní rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ò ní kún àdéjà tèmi ni màá tún jáde ni màá pe àwọn àgbààgbà lẹ́yìn àlọ́ bá kábíyèsí. kó lè forí jì ẹ́ àbí kí ló fẹ́ ká ṣe. ṣojú yẹ ká ní pàdánù irú ẹ láàrin mẹ́dùnúwà ṣojú yẹ ẹ̀mí àgbà olè fẹ́ sọ mí dà kọ́lá ní àgbà olè fẹ́ sọ mí dà. má ì jáde o tójú o bá jáde síta àwọn èèyàn á máa ya ẹ̀jẹ̀ tútù ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ẹsẹ̀ kò ní wá kún àdéjà tèmi máa lọ ọ̀nà ìyọ̀jú ẹ̀ jókòó sílé o jókòó jókòó sílé o. Hmm. báwọn èèyàn bá takun ọ̀ràn tán wọ́n mọ wádàá kọ́ tí wọ́n fi kọ́ lọ́rùn èmi sì ń lọ́ọ̀fún amúkòkò nínú rẹ̀ ní gbogbo ẹjọ́ tó nǹkan bá ó lè dá àwọn òbá mi ń bẹ̀. Àṣàkẹ́. ó bàbá. káyì máa wọlé bọ̀ máa wọlé bọ̀. bàbá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. ọmọ yìí tí mo fi ojú méjèèjì mi báyìí gan ni tí wọ́n rí òkú ẹ̀ káàkiri ìlú báyìí tó pọ̀ kò sẹ́ni tó rí tó jábí amọ tí ò lanu wọ́n tún ní kò kú mọ́ ẹ gbọ́ lóòótọ́ ni. ni a ti ṣe náà lórí òun. bàbá wọn lọ́rọ̀ ti dọ́rọ̀ kábíyèsí kí wàá la mọ̀ tẹ́yẹ̀ bá bọ̀ ń bẹ̀ ooo. èmi àtọ́ba ò lẹ́jọ́ èmi àtọ́ba ò lẹ́jọ́ sọ fẹ́ sìn mí lọ sáàfin ni. bàbá ìbá ni tẹ̀lé yín lọ ṣùgbọ́n èmi nìkan lobìnrin tó kù lọ́ọ̀dẹ ọkọ mi. obìnrin yìí mọ̀ sì ṣe ọ̀dájú mọ̀ sì ọ̀dájú. obìnrin yìí hmm, bàbá súnmọ́ mi mo kí ọ kú iṣẹ́ látijọ́ ìjọ tí ń báṣẹ́ rẹ bọ̀ pẹ̀lú mi ọgbọ́ níjọ́ kan làá yín ìjọ kan là á dájàdùn ìjọ kan náà ní iná dilẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ ọ̀ka rẹ̀ mú kí ọ dúpẹ́ gan-an nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ tí ò sojú mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ tí ò sojú mi ìwọ ló fi hàn ìwọ ló jẹ́ kí n mọ irú kòtò tí wọn kò sí. bẹ́ẹ̀ni bàbá ọkàrẹ ọkàrẹ ọgbà yìí o. Ah, ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́. ilé ọkọ lọ wà. bẹ́ẹ̀ni bàbá ilé ọkọ lọ wà bẹ́ẹ̀ni ojú rẹ ò sì burú jù náà. bàbá ìfìyí mi lẹ. tí n bá fún ọ látàrí ṣe ó gbà. Ah, bàbá. bàbá nǹkan tí mo kàn ní wá bèrè náà ní ìtumọ̀ yọjú sí i níwọ̀n yọjú sí i ó dàbọ̀ bàbá o ó dàbọ̀ ọlọ́run ó kó yíyọ o. ọ̀kàrè ọlọ́run ó kó yà ńlá ya rẹ̀ yọ olórí burúkú tí sunkún jẹ́jẹ́ olùsèyàn tí dání náà ṣe à ẹ wo kínní kan ráhùn ráhùn bíi igi ìdáná yìí gbogbo àjàgà burúkú tó wá wọlé sẹ́kùlé ni èyí tó fẹnu ṣe ń bẹ̀ lọ́pọ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ntójú irú yín rí ó lọ kòrónà ó gẹ́gẹ́ bí ẹgbẹ́ rẹ ó sì wo sùnsùn ó sì dẹ́mi ẹ̀ légbodò ó sì sọ òkú àlùbá ó sọ sídìílé wọn ọwọ́ ah! abẹ́rẹ́ ọwọ́ adá ọwọ́ wú lápò ara rẹ nílùú tó lọ́ba tó níjòyè kò tí ì ṣe kò sáì ṣe ẹ̀dákẹ́dá tó bá wòsàn tó bá fi dà pa ọmọ nìkejì ìpadà náà láì polúwa rẹ̀ ó ti pààyàn ó sì ti jẹ̀bi ikú. ìdájọ́ mi rèé. kábíyèsí bàbá ẹ dákun kẹ́ ẹ tó dá ẹjọ́ ẹ jẹ́ ká mọ ohun tó ṣokùnfà ọ̀rọ̀ yìí gangan o. ọ̀rẹ́ wa sí mi bọ́rọ̀ bá ti débi ó gbédè yìí níwọ̀nba là á rojọ́ mọ́. akọ́ládé ọ wá ṣàlàyé fún àwọn ìjòyè àti ìlú nítorí lọ́bẹ̀ gan ní pàtó tó fi wárú ọwọ́. ẹ ṣeun bàbá nígbà tá a wà ní májèṣín ẹ jẹ́ ká bẹ̀rù olódùmarè látara ọmọdé mo kéré ńgbà náà púpọ̀ ńgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ lójú mi lójú mi kòrókòró báyìí lọ́jọ́ náà lọ́hùn. Hmm, kábíyèsí ìlú mòye. ẹ ẹ rí i pé mo fẹ́ ṣe ọdún ayẹyẹ ní ẹnujọ́ mẹ́ta yìí wọ́n sì ní oríṣiríṣi àràǹbarà aṣọ làbálára mo wá fẹ́ kó jẹ́ pé tìyí ò jọ tàná bẹ́ẹ̀ ni. ò sì gbọ́dọ̀ jọ tòní ọdún èyí tí mo fẹ́ ṣe yìí lálà olú àkùtùpọ̀ òhu mo wá fẹ́ kí ẹ bá mi wá aṣọ àwọn olóyè ẹ bá wá mẹ́jọ kí gbogbo ìwà jẹ́ àǹkó ẹ mi kọjá ẹrú kan náà kí wọ́n wọ́ kí wọ́n má mì tìtìtìtìtìtìtì kí wọ́n mọ̀ wípé èyí tún yàtọ̀ <laughs> bí gbẹ́ni bá mọ̀ jó orí àsìyàtọ̀kùn rẹ̀. ẹ ẹ wá ṣètò tèmi ẹlẹ́ìlú à hmm, ẹ̀bẹ̀ mi wá mẹ́ta torí ńṣe ni wọ́n mọ̀ pààrọ̀ asọ́njọ́ náà bí ọ̀gá iyekíye tó bá wá jẹ́ n ò fẹ́ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ sọ. bẹ́ẹ̀ mo ti wá ṣètò owó tó ní kìmí fún yín ẹ gbà. gbogbo àwọn ọba wa tó ẹ wá gbà sí. kábíyèsí. Hmm? títí ọjọ́ márùn-ún òní a ó kàn yín láà. ẹ ṣeun ojú ò ní tì yín. <laughs> bàbá olófòfó lẹ ránṣẹ́ lẹ́ni jẹ dáadáa àdúrà kọ́ máa jẹ kọjá abitẹ̀ rẹ ní ká máa gbà kẹrí njẹ́ wá yìí wọ́n tán mọ̀ pé àwọn oúnjẹ kan bẹ tí tán tí tí ò lówó lọ́wọ́ ní pé òun rán wọn ọ̀hán tó bá kọ́ fún ọ̀hán ńgbà eyin ẹ mọ̀ pé ń bẹ wa àti pé chere tọ́jú èyí tí yìí hmm. ni olójú pàkàn tá a kò ń bẹ̀ torí bọ́ọ̀rọ̀ ọ̀rà kí ló hàn án wa lẹ́ ń jẹ́ káwa náà máa rí wọn ká sì máa rí ọwọ́ <laughs> mo lọ tẹ́. kábíyèsí méjì sọ̀rọ̀ yìí tọ̀tún tẹ́ ẹ sọ́sọ́sì ẹ <laughs> ẹ̀rí wọn ní oníkangun kangun kò sẹ́ni tí wọ́n mọ̀ pé akúrápá ló kangun ọrùn aṣọ ti àwọn ọkùnrin ni mo fẹ́ kẹ́ ẹ ṣètò ohun àwọn obìnrin ni ó ṣètò tàwọn obìnrin ah. mo sì ti pè wọ́n ti pè ẹni tí ó ṣètò. ayé mi ìgbà tó kọ ni à ń tẹ̀yà ìdè mi. Ah, gbadé hmm? irú owó tá a gbà lónìí n ò tí ì rírú rẹ̀ ríjọ́ mo ti dáyé ọ̀rí payé mi ti dá <laughs> kónkósì owó la fi ń ṣayé <laughs> jẹ́mọ́ ọ lọ. ẹyin Ògúntolú gbé owó ni wá. kí n gbé wá hmm. ṣé o sí. àmì ara kẹ́ ń sọ mí. gbadé nǹkan mi tiẹ̀ ni nǹkan ọ̀rẹ́ tèmi ni bówó bá wà lọ́wọ́ mi kò sábùkù ń ara ń fún mi kọ́ má jẹ́ pé ńgbà tá a bá rìn túkẹ́túkẹ́ díẹ̀ ká má lọ pàdé àwọn ọ̀gára lọ́nà kólúwo ó sì ti tọ́jú rẹ̀ ká má fi ká má fi ba. tó bá jẹ́ gbà òun rèé. ìsàlẹ̀ àpò o dákun tọ́jú rẹ̀ dáadáa o. dákun o. inú àwọ̀tẹ́lẹ̀ mi lọ. èmi. ìsàlẹ̀ àpò sí. wà ìbọn. iléyà. yóò kíndé gbadé gbadé ọwọ́ wa pa mi torí owó bi. bàbá ah, ẹ fi bá mi lẹ̀ ah. bàbá ẹ gbà mí o ẹ gbà mí o ah, ẹ fi bá mi lẹ̀ bàbá ẹ fi bá mi lẹ̀ ará àdúgbò ẹ gbà wá o ará àdúgbò ẹ gbà wá o ará àdúgbò ẹ gbà wá o. yóò pín wó. pambi. sọmọ yìí mo ní ọ wá tọ́ bẹ́ẹ̀ lọ tọ́ bẹ́ẹ̀ lọ ìdínú tí mo fi sọ fún yín pé ibikíbi tí ẹ̀sùn náà tẹrù rẹ̀ bá sọ̀kalẹ̀ sí mo gbé e bó bá jẹ́ ti kú mo ṣe tán. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó ti pààyàn ọdẹ́mi ẹni ẹlẹ́ni légbodò ẹnikẹ́ni tó bá sì ti pààyàn dandan ni ká palúwa rẹ̀. <sighs> Alábí ọmọ mélòó ló kù tó ní láyé ọmọ mélòó ló ní láyé. ọmọ kan ṣoṣo náà ni mo bí hmm? n ló ti lọ yìí. Akọ́ládé ọmọ mélòó ni wọ́n dín. kan náà ni lójókòó yìí. ẹ jẹ́ pàjíhànjí kẹ́rùjì ó lè bàjí ẹ jẹ́ àfi iná ká fi dára ẹni wò ká lè bá a mọ bí ṣe rí lára. oró àkọ́dá ni kì í dàbí àdágbẹ̀yìn ìwọ kọ́ládé tíwọ náà bá ṣàì lọ́mọ láyé mọ́ kò sí tó burú ńbẹ̀ kó o lè mọ bí ṣe rí lára. kábíyèsí. aláṣẹ ibi kejì òòsàn owó lẹ̀ forí adé ẹ dákun. mo bẹ̀bẹ̀ fún àna mi ẹ jẹ́ ká gbà wípé iṣẹ́ èṣù ni torí pé kọ́rọ̀ yìí máa dàbí ọ̀rọ̀ òru àkọ́dá òru ọ̀dá mi mọ́ dá o. kọ́rọ̀ mi má bàa di ẹni lẹ́kùn méjì tó pòfo kan oyún ọmọ mi. ẹ lájíire ní ń bẹ nínú ògùn kẹ́mi yìí bá a bá tún ní apá ògùn kẹ́mi náà toyúntoyún ṣé òun ò pòfo ọ̀nà méjì wọ́n yọ̀ǹda ọ̀rọ̀ yìí pátápátá torí tí ò yé mi láti ilẹ̀ wá ń ló yé mi lónìí ọ̀rẹ́ mi àná mi ẹ má bínú. Hm. ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu ẹ gbà àtòkù àtàyè rẹ mo fi fún yín. àná mi. Mm. akọgi ọgbọ́dọ̀ tsoje mm. mm. akọgi ọgbọ́dọ̀ tsoje o. yóò bí wẹ́rẹ́. lágbára lọ́wọ́ Elédùmarè yọ sọ láyọ̀ ẹnìkan ìgbẹ́bí ewúrẹ́ ti fi bí tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan ìgbẹ́bí àgùntàn ti fi bí tiẹ̀ wéré bẹ́ẹ̀ ni ìwé bọ́ lára gi ọjọ́ kúnlẹ̀ rẹ̀ ayọ̀ ni ó jẹ́ ẹ mọ̀ rí lé. ọmọ bàbá ìyàwó mi hmm. orí jì mí. ìwọ kọ́ ìwọ kọ́ ẹlẹ́dàá ló sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ìwọ kọ́ ìṣèwọ ìṣèwọ. ṣé ṣe adé ọlọ́run ló ti ṣètò àṣeéṣe adé ọlọ́run ló ti ṣètò ẹgbẹ́ ẹ wá wọ̀lú ayé ẹ ṣì kẹwàá a o. bàbá ìyàwó ó dún wòròwòrò omi jìgìjìgì ó wọlé akọni ó ta pàmpá ẹ̀ wo bàbá ìyàwó. wọ́n fà sókè òyìn ló borí bàbá yóò rí ọ tọ̀hún rí ọ ìwọ àjẹgbà o tá a bá fi irú èyí ṣe wá. bàbá ìyàwó ẹ wo ọyọ ogún ọdún bó ṣe ń jóni lọ́wọ́ àṣepamọ́ máa. agbára. fẹ́mọ̀ mọ̀ lọ́kàn mi ògùn ká mi wálé máa tọ́jú rẹ̀ o ẹni bá nà ó ti nà mí ẹni bá bú ọ èmi ló bú olólùfẹ́ mo jíire mo gbà mo gbà ọ́ lájíire máa rántí àdéhùn rẹ̀ má gbàgbé àdéhùn ọlájíire olólùfẹ́ mo jíire mo gbọ́ mo gbà á lájíire máa rántí àdéhùn rẹ má gbàgbé àdéhùn alájíire. a ṣeé ṣe adé ọlọ́run ló ti ṣètò a ṣeé ṣe adé ọlọ́run ló ti ṣètò ẹgbẹ́.